الله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد فيا عباد الله السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fọ́lọ́run ọba àsùn ó jẹ́rìí pé onìkan náà níjọsìn tọ́sí kò tẹ́sẹ́ lómi àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àti gbogbo àwọn sọ̀hábà àti gbogbo onígbòlódé ti di ọjọ́ ẹ̀san lẹ́yìn ilé akira wa ní kìkì ti islam pé àlàáfíà ọlọ́run àánú ọlọ́run ọlá rẹ̀ pẹ̀lú orí ajẹ́jẹ́ tẹ́ràn tí jẹ́ àlùbáríkà kò mọ́ bá wa gbé inshallah a tẹ̀síwájú pẹ̀lú ògo ọlọ́run nínú tafsir suratul A'raf sura kejì aya ìkọkànlé ní ọgọ́sàn sura 7 aya 181 pẹ̀lú ògùn ọlọ́run àmọ̀ tẹ̀síwájú láti bẹ̀ náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله وما خلق الله من شيء وأن عسى أن يكون وأن عسى أن يكون قد قد اقترب أجلهم فبأي حديث بعده ويذرهم في طغيانهم يعمهون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم lẹ́yìn tí ọlọ́run bá alékè ọlá tó ti jẹ́ kó yé wa pé nínú àwọn ẹ̀dá tó ń dá ẹ̀dá mọ́nìyàn táǹjànú náà kó sínú ẹ̀ hunaka ummatun yahduna bilhaq wabihi ayiwa bilhaqi yaadilun àwọn ìjọ kan ó máa bẹ èyí tó ṣe pé àwọn ìjọ yìí wọ́n ń tọ́ àwọn èèyàn sọ́nà pẹ̀lú òdodo òdodo yìí gangan náà ni wọ́n ń sọ ni wọn ń ṣe níṣẹ́ ni wọ́n sì fi ń dájọ́. lẹ́yìn náà ọlọ́run wá sọ̀rọ̀ nípa àwọn míì tó jẹ́ pé nípa òdodo táwọn ikọ̀ àkọ́kọ́ yìí tí wọ́n dì mú tí wọ́n gùn lé tí wọ́n dìrọ̀ mọ́yìn tí wọ́n ń lò lọ́rọ̀ wọ́n ń lò níṣe wọ́n fi ń hùwà òun náà ni wọ́n fi ń mú ìdájọ́ wọn bóde òṣùwọ̀n tí wọ́n gbé alámọ̀rí wọn lé òun náà ni alhaq kí wá ní òdodo yìí òun náà ni alislam islam wo alladhi ja'a bihi muhammadun sallallahu alayhi wa alihi wa sallam òun náà lè jẹ́ ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó mú wa wa bayyanahu bayanan shafiyan kafiya lé ashabihi ó sì ṣàlàyé rẹ̀ ní àlàyé tó kún tó lé fún àwọn bàbá rẹ̀ walam yakun fi islamihi al-ghumud wadih kò sí nínú islam bó ti wulẹ̀ kó mọ ìrújú kan tàbí òkùnkùn kan gbogbo rẹ̀ pátá ìmọ́lẹ̀ ni hatta layla yàní laylul islam layluhu kanaharihi òru àtọ̀sán rẹ̀ ó dọ́gba kò sí yàtọ̀ nínú òru àtọ̀sán nínú islam torí pé gbogbo ẹ̀ ìmọ́lẹ̀ gbòó ni wàhọ́tọ̀ rasulullah sallallahu alayhi wa alihi wa salam li ashabi khattan yawman kama fi riwayati abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu níjọ́ kan muhammad sallallahu wa alihi wa salam fa ìlà kan tó gbòòrò níjọ́ kan gẹ́gẹ́ bó ṣe wà ní ẹgbàá wa hadith abdullahi bin Mas'ud wa khatta ayyamini ikhututa wa an shimali ikhututa ẹgbẹ́ ọ̀tún ìlà tó gbòòrò yìí ànábì fa àwọn ìlà ìbú mi síbẹ̀ tó pọ̀ ẹgbẹ́ òsì rẹ̀ ó tún fa àwọn ìlà ìbú tẹ̀ ń pè ní horizontal lines sọ́wọ́ òsì ṣùgbọ́n tààrin yẹn òun gbòòrò ó jẹ́ vertical ó jẹ́ òòró wakọ́l òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam wá sọ wípé hada sirati mustaqimun fattabi'uhu eléyìí tààrin ní ojú ọ̀nà mi ètò dúró tọ́ fattabi'uhu ẹ máa tẹ̀lé o wàlẹ́ tẹ́tẹ́bi ìṣubúlà ẹ̀rá àwọn ọ̀nà tó yà kúrò lọ́tún àti lọ́sì rẹ̀ yẹ má tẹ̀lé àwọn ọ̀nà náà fatafarọ́kọ bíkùn ànsàbìlì kó àwọn ọ̀nà mẹ́bàá wa gbé yín kúrò lójú ọ̀nà tààrà wàtọ̀rí ìkò ojú ọ̀nà àbí alẹ́kọ̀tù àbí ìlà tó gbó ànábì fà lóòró yìí àwọn apá sọ apá kan ní wọn ní alìsílámù àwọn kan sọ pé asunna àwọn kan sọ pé alukur'an ṣùgbọ́n gbogbo tí a ń sọ nǹkan yọ. binisbati ilal mushahidini ó dá lórí irú àwọn tí wọ́n bá wà ń jókòó nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ nǹkan kan náà wọ́n ń sọ fali islam islamu láyú faham dúnà alukur'an àlè gbé láìsí quran fali quran láàyò amduna sunna ohun kan ò ṣe é gbọ́yé tí ò bá sí sunna <laughs> ṣe é rí pé nǹkan tí wọ́n ń sọ náà nǹkan kan náà ni so ojú ọ̀nà ni olàlàyé tá à ń ṣe lánàá nínú àyà ń pé ká dúró tì téèyàn bá yẹ yà kúrò lójú ọ̀nà gbòòrò yóò gbéyàn kúrò ni òun lójú ọ̀nà tí ọlọ́run bá ń sọ fún suratul Fatiha pé ihdina siratal mustaqim sírọ̀tọ̀ lẹ́dínà ní àmìtà àléhìn ojú ọ̀nà rẹ̀ tó dúró tọ́ tọ́wa sójú ọ̀nà nìfimọ̀ wa ní gbogbo alámọ̀rí wa gbogbo gbésẹ̀ wa gbogbo ń ta bá fẹ́ dáwọ́lé àdáwọ́lé wa pátá ojú ọ̀nà tààrà ìní ojú àmà tọ̀ sírọ̀tọ̀ lẹ́dínà ní àmìtà àléhìn ojú ọ̀nà àwọn tó ṣèdẹ̀ra fún minanabi yìí na wa sidikí na wa ṣùadá wa sọ̀lẹ̀hìn gẹ́gẹ́ lọ́wọ́ bá ṣe sọ wípé wa man yuti' illaha wa rasulahu ma'a alladhina ni'ama Allahu alayhim mina nabiyyina wa siddiqina wa shuhada wa salihin wa hasuna ulaika rafiqa. ojú ọ̀nà àwọn ànábì àwọn òjíṣẹ́ ọlọ́run asidikun àwọn olódodo gẹ́gẹ́ bí abubakar radiyallahu ta'ala anhu fadarajatu siddiqina a'la min darajati shuhada ipò àwọn olódodo ju ipò àwọn tó kúkú ṣẹ̀yídì lọ ẹ̀ńdálà lọ́dọ̀ ọlọ́run limadali anallah ta'ala dákàrọ̀ asidikina kọbílà ṣuadá torí pọ́lọ́ ń dákọ̀ àwọn olódodo ṣáájú àwọn ṣẹ̀yídì wàkà ìfàlà èṣe tí ò ní rí bẹ́ẹ̀ àti mádìí fi rẹ̀ wá bínú sọ́yí muslim nígbà tí anábíwá sallallahu alaihi wasallam ló ń dé pẹ̀lú islam àbúbákírí òun ní sọ́dákọ̀ olódodo lànàbí sọ ó lẹ́yìn yòókù sọ pé kádàbà irọ́ ló ń pa ẹ̀rí nígbà ìsọ̀ wà ìrọ́j gbà tánàbí rìn rú ìrìn òru tánàbí rìn láti Mẹ́kà lọ sí Baitul Maqdis ní Jerusalem tó sì gun sánmà lọ láti ibẹ̀ tó tún padà ń jọ náà lóru jọ náà gbogbo àwọn èèyàn ló ní ẹ́ẹ́ẹ́ẹ́ gbà tí wọ́n dọ́dọ̀ abubakri radiyallahu ta'ala ni àkàdàkọ́ ṣé bọ́ ti wínà wọ́n ní bẹ́ẹ̀ ni sọ́dà òdodo ni òdodo ni òun ló fàárí bí abubakri òkúkú ṣẹ̀yìdí òkúkú ṣẹ̀yìdí ó kú fún rẹ̀ kàn kú táwọn Yorùbá léèyàn fọ́ọ̀rọ̀ rí kú ẹ wá wò ìgbà ànábì gun òkè Iran òkè òkè yẹn nínú sọ Bukhari <clears throat> tí n bá gbàgbé anabi wa Muhammadu sallallahu alayhi wa sallam òkè yẹn wá mí anabi ni isdir bina ìwọ òkè yìí ṣe sùúrù ó mì lẹ́sẹ̀ wọn ni o aláka rasul ó ń bẹ lórí ẹ lónìí òjíṣẹ́ wa siddiq àtolódodo wa shahidan àtàwọn ṣẹyídí méjì níjọ́ náà Abubakar ń bẹ ń bẹ umar bọ́nà al-khattab bẹ́ẹ̀ Uthman bọ́nà Affan ọ̀nà wà bẹ́ẹ̀. alaka rasul lórí rẹ̀ ti ń bẹ́ẹ̀ lónìí ó ní anabi ó ní rasul wa siddiq abubakar wa shahidan àwọn tí ó kúkú ṣèyídí méjì umar orí ìrun ni wọ́n ti gún lọ́bẹ̀ẹ́ ṣe é rántí pé umar ń kírun lọ́wọ́ lẹ́nìkan dé tó tọ̀bẹ̀ bọ́ níkùn fáà. ẹni yẹn wọ́n ní kí wọ́n mú ó tún pa àwọn èèyàn tó fẹ́ mú jẹ́ kí wọ́n á da ṣé gọ́gọ́ wú la lè pé aṣọ bí àlìkínbà yẹn wọ́n dáàbò jẹ́ kí wọ́n mú báyìí ó kàn tún para ẹ̀ ni èèyàn kọ̀ǹfàmù ọmọ náà nìyẹn so ọbẹ̀ tí wọ́n gún mọ́rùn látara abẹ̀ ló ti ṣaláìsí kí sójú ẹsẹ̀ ló ṣaláìsí o torí wọ́n sì gbé lọlé kódà wọ́n fún un ní wàrà tútù kó mú nínú ó tún wá ń dà jáde nù kún ẹ̀rẹ̀ tó bá jẹ́ dókítà ní àá ah, medicine ò tí improve ń gbà yẹn wọn ò bá kàn ṣe operation tí wọ́n á ran ni èyí tó ní ìsìn tí medicine ti improve àìmọye tó kú sọ́wọ́ yín kí lẹ rí ṣe sí tẹ́ẹ̀mọ̀ wò báyìí tí ẹ̀ ní mọ tí ń ṣe gbogbo ẹ̀ lẹ́nu ẹ ti ah have tried everything sorry lẹ́ṣẹ̀ àkókò Umaru ti tó nìyẹn ọlọ́run anábì ti sọ pé kùṣẹ̀ ìdí ní okùn wakada Uthman bin Affan kò tìlá ṣahida pa òun náà ni àwọn tí wọ́n wá láti ọ̀pọ̀ náà ni lọ́rọ̀ kan ṣá ojú ọ̀nà àwọn wọ̀nyí siddiq shuada àti solihin hmm? ojú ọ̀nà àwọn ẹni rè oní islam gbogbo àwọn wọ̀nyí mi na sọ́ọ́bà wàtàbíìn wàtàbíì tàbíìn àùláì ashabu kurunil mufaddala humul tí àyà kùránì ń sọ wípé wà man yushakkiki rasula min ba'di ma tabayyana lahumul huda wa yattabi ghayra sabilil mu'minin nuwallihi ma tawalla man yushakkiki rasul ẹ ń bá yapa ànábì òjíṣẹ́ náà òun náà ni ànábì wa sallam min ba'di ma tabayyana lahul huda lẹ́yìn tí mọ̀nà ti yé ọ̀rọ̀ ti yé bí ọ̀rọ̀ tá à ń sọ lánàá nígbà tí wọ́n ń béèrè pé ẹni tí ń tẹ̀lẹ̀ tí ń yẹ nǹkan wò sálé pé ń kèfèrí a ní àní pé ń kèfèrí ó dìgbà tá a bá ṣe iqamatul hujja lé lórí tá a bá fi yé tó wá padà yé ní kùránì ní mímbà àdìmọ́ tabayyana lahul huda tọrọ ti wá yé tán ó sì wá yapa ànábì wa yattabi ghayra sabilil mu'minin ó wá ń tẹ̀lé ojú ọ̀nà tó yàtọ̀ sójú ọ̀nà àwọn mu'minin àwọn onígbàgbọ́ òdodo àwọn àwọn òdodo ń bí àwọn ni asọ́ábà wàtàbíọ́n wàtàbíọ́ tàbíìn min haula asarubul kurun il mufaddala àwọn mùsùlùmí ọgọ́rùn-ún ọdún mẹ́ta àkọ́kọ́ tànàbí sọ pé òun náà lọ́gọ́rùn-ún ọdún tó dáa jù lórí ilẹ̀ àwọn tó kéwú lọ́dọ̀ ànábì àwọn oṣojú mi kòrónù àwọn tí wọ́n kéwú lọ́dọ̀ àwọn sàábì ànábì tá a pè lóṣojú mi kòró yìí àwọn ni àtàbíọ́n àwọn bá àwọn tó bá ànábì láyé wọ́n bá ṣe sí ànábì lára wọn wà tàbí'u tàbí'in àti àwọn tó bá wọn tó bá wọn sàábé láyé àwọn ò bá sàábé kankan mọ́ gbogbo sàábé ti kú ṣùgbọ́n àwọn tí wọ́n rí sàábé lójú àwọn bá wọn wọ́n sì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn in táwọn wọ̀nyí pè lẹ́sìn tí wọ́n pè lákìídà ó lójú ọ̀nà àwọn mùmìnì kìí ṣe tẹ́mi àti ẹ̀tẹ́ àjókò ìpè lójú ọ̀nà wa nítorí pé wọ́n fún wa ní ìròyìn kò yé wa laysa al-khabar kal-mu'ayyana Gani ni ya fi jí ìròyìn ò táfojúbà ẹni bá ń bẹ́ ń bẹ̀ ló lè ṣàlàyé bó ti rí gan yìí ló fà á tó fi jẹ́ pé bí àyà kùránì kan bá wá in táwọn yẹn bá ṣe lálàyé rẹ̀ áfùdọ́ọ̀lù tí wọ́n ṣe lálàyé lórí àyà yẹn áfùdọ́ọ̀lù àwọn nufọ́dìlù hù nufọ́dìlù bayanahu ala bayani kulli insani àlàyé táwọn bá ti ṣe wọn á gbọ́lá fún ju àlàyé tẹ́nikẹ́ni rí kó ṣe lọ wàhálà sí àmà pàápàá jùlọ tí àlàyé ẹnikẹ́ni bá ti yapa sálàyé tiwọn yẹn pé ó ń sọ ìdàkejì táwọn sọ a jẹ́ pé tó yẹn ni ò bá mu tiwọn ló bá mu torí pé ọlọ́run sọ nínú alukuran pé kuntum khayra umma ukhrijat linnas ẹ̀yin lẹ dáa jù ẹ̀yin gangan lẹ dáa jù ẹ̀ pé a máa ń tú sí gbogbo mùsùlùmí wàláàkìn àwọn tọ́lọ̀ ń dojú kọ́njọ́ náà ti ń bá sọ̀rọ̀ gangan làwọn sàábé ẹ̀yin lẹ dáa jù lànàbí finila tasugbo asọ̀hábì ẹnikẹ́ni ò gbọ́dọ̀ lánú gbaga kó wá máa bú sàábé kan yà sàábé yẹn ah kò tiẹ̀ fáyìn ọ́gìlì subhanallah sàábé yẹn ó lò sí ní kò ah subhanallah àwọn ọ̀rọ̀ burúkú bá ń jáde lẹ́nu èèyàn àrísàábé tí ò ní ṣùgbọ́n olùsí ń sábẹ́hùn èdè èébú ni èdè yẹpẹrẹ ni ẹ̀gàn nù ni sotie arábìá má bu wọn ẹsìn má gàn wọn torí pé fàwa lọ ilẹ̀ di la ilà ilà hù ó ń fẹ́ ni tó ṣe pé kò sí Allah olù ẹni tíjọ́sìn tọ́ sí lódodo kan àyàfó nìkan òun fi búra inna ahdakum ẹnì kọ̀ọ̀kan nù yín là á ń fakọ̀ misla uhudi da'aban tó bá mú in tó tóòkè góòlù tó tóòkè húdù ní góòlù ìyẹn ni pé tó bá mú góòlù tó tóòkè húdù lọ ànfàkọ̀rù ó wàá nà fi sabilillah sójú ọ̀nà ọlọ́run fi sọ́sọ́lákọ̀ má balagọ́ mudda subhanallah ládá tí ó rí lórí góòlù odi tó tóòkè húdù bẹ́ẹ̀ bá mú òkè húdù ẹ sára àwọn òkè tó yí wa ká ń pọ́nkà rẹ̀ yìí ìkànnì à ń fọ́ lókè alábòjútó fún afọ́fọ́ tí wọ́n rí fọ́tán yìí tí wọ́n èèfọ́ tán kéèyàn wá kó góòlù tó káníjọ́ ohun tí wọ́n ti ń fọ́ tí wọ́n ti ń kó lọ bí tí wọ́n kó jẹ́ góòlù kẹ́nìkan wá fi ṣe sọ́dá kọ̀ ànábì ní ládá tí ó rí lọ́dọ̀rí kọ̀ kò lè tó àtẹ́lẹwọ́ múdù múdù ànábì tá a fi ń yọ jáka yẹn táwọn ará Mẹdínà yẹn kò lè tó ládá tí sàbí máa gbà tó bá fi wíìtì tàbá gbàdo àbọ́kà tó bá fi múdù kan ṣe sàárà sójú ọ̀nà ọlọ́run ànábì ni wàhálà sí ìfàhù èwo tiẹ̀ là ń pè múdù ìlàjì ẹ̀ gan ládá tí sàbí ó gbà lórí ìlàjì múdù ẹnìyẹn ò lè gbà á. ṣe rí i pé kò jọra wọn ojú ọ̀nà yẹn ò ní wọ́n ń sàyè fún wa ká gbìyànjú ká wá ká sì mọ̀ ká lò ìdí nìyẹn yéé déédéé tẹ̀lé ojú ọ̀nà anybody ẹlòmíì tó bá fẹ́ ṣe afkar yóò wá máa dàníyàn ọlọ́run o èmi fẹ́ ṣe afkar o mo sì fẹ́ súnmọ́ àtàkọ́rọ̀bù ilẹ̀k alátọ̀ríkọ́ ti kádà wà kádà òun fẹ́ ṣe ìrántí ọlọ́run òun sì fẹ́ súnmọ́ lójú ọ̀nà yóò àdàkọ ẹnìkan alùwà mìnànàbí yín àwọn ẹni tó dákọ̀ pé fẹ́ rin ojú ọ̀nà rẹ̀ sí lọ́ọ̀yẹn ṣé kan àwọn ànábì ọlọ́run ni. wàyí ìdàkùlìtàlá tó bá ní rárá nasaluka aidan abéèrè lọ́wọ́ rẹ̀ àlúwà mi náà sọ́ábà ṣẹ́kànnà àwọn sàábẹ́ ni torí tí sàábẹ́ bá lójú ọ̀nà kan tó fi sin lọ́hùn la ṣàkà anahu wajada dhalika inda rasuli sallallahu alayhi wa sallam kò sí iyèméjì pé ó ṣalábàápàdé ojú ọ̀nà tó fi ń sin lọ́hùn yẹn lọ́dọ̀ ànábì ni sallallahu torí pé àwọn ti gbọ́ yé pé inna Allah la yu'bad ọlọ́run àìjọ́sìn fún Allah illa bima shara'a àfi tọ́lọ́run bá bá ṣe lẹ́tọ̀ọ́ tó fi sófin inú ẹ̀sìn nìkan lálé lálé fi ṣe kíni òun lálé fi jọ́sìn fọlọ́run. nasaluk alunaka imamu minale ahima ahimatu muhtadin jẹ́ ìkànnà àwọn imam tá a mọ̀ sí ahimatu muhtadin náà àwọn kúrò nìwọ̀nyí àtàwọn tó kéwú lọ́dọ̀ wọn torí sírísálà ní chéènì ni sólò kò ló ìdáná àǹtàlà alẹ́ tọ́ríìkì dúnà tọ́ríìkì islam ó wà lójú ọ̀nà míì tó yàtọ̀ sójú ọ̀nà islam nìyẹn sọ̀nà fi ní àmọ́ béèrè ká tó ṣe béèrè lànà bí ojú ọ̀nà rẹ o ẹ má tẹ̀lé yẹlẹyẹlẹ ẹni tí ò bá wá dá àmọ́ kó béèrè kùránì láti jù sí ismatun liman tamasaka bihi ẹ̀ ń bá dì í mú ó di ìṣọ́nù fasunna tu bayyana alukur'ana bayyana ṣáfíà sunna ṣàlàyé quran ní àlàyé ṣáfíà àlàyé tó ká tó tó káfíà tó tó tó yanjú. èèyàn máa ń béèrè ní tí àfa ń sọ tí àyà yẹn kó sínú tànà yẹn sọmárì ẹ̀ là ń ṣe náà tó ti ń fẹ́ ó ti tún kó sọmárì díẹ̀díẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yìí èèyàn máa ń sọ gan kó lè yá àwọn èèyàn kí wọ́n mọ tí wọ́n ń ṣe kékeré yòó kàn déédéé sọ̀rọ̀ ẹ̀ àfa àjọ wa ó sọ pé báyìí báyìí ó dùn mí lánàá wọ́n béèrè béèrè kan gbà táwọn èèyàn ti túká nípa àwọn fẹ́ lọ ṣe làìlátùlù kọ́dírì lálẹ́ yìí ṣé káwọn ó lọ mú ni ta ló ní kẹ́ ẹ lọ sọ́lọ̀ ni àbánàbì àfa àjọ wa ló ní ká wá ẹ mọ́ lọ nígbà tí ò rẹ́rìn bọ́lọ̀ ní kẹ́ ẹ mọ́ lọ rú ẹ̀ tànàbí ò sọ pé kẹ́ ẹ lọ ní tí wọ́n ní ká lọ ní tàrọ́wì kákí tàrọ́wì ìmọ̀kẹ́yà lọ́mọ ṣe òru lailatul qadri kó sọ lailatul qadri ìdọ́dún adọ́lẹ̀ gẹ́rù sahih anábì ti kọ́ wa ní tá a ṣe al-i'tikaf alaysa kadhalik ọlọ́run sọ nínú Qur'an wala tubashiruhunna wa antum akifuna fil masajid àwọn obìnrin ẹ gbọ́dọ̀ súnmọ́ wọn ẹ gbọ́dọ̀ ní ìbálòpọ̀ pẹ̀lú wọn nígbà tẹ́ bá ń ṣe itikaf nínú mọ́ṣáláṣí àwọn ọjọ́ mẹ́wàá tó sì kẹ́yìn là ń lọ itikaf nínú mọ́ṣáláṣí ẹ bá fẹ́ súnmọ́ lọ́hùn kéé pé gbogbo àjọ pàdé ẹja pàdé fúnlẹ̀ láti kọ́dírì ń bẹ̀rùn láà ó yẹ kó wàá mọ́ṣáláṣí àdúgbò yìí tẹ́tí mọ̀ yẹn náfìlà tàrọ́wì tó bá jẹ́ pé ọ̀lẹ́ ni yín ládùúgbò yẹn kàn yẹn náfìlà kúrúkúrú iná àti náà kàlùkàṣà àbí múdí àmọ̀ta ni alágbá amẹ́yàtẹ̀ sáàlù alágbá anínábàá ilẹ̀ azim alágbá aládìhùn fi mú tálífúnà alágbá. kàlà sayalamuna alagbaru suma kàlà sayalamuna dada, ẹ ti rírí dáadáa dáadáa ò ní lo amọ̀tán fúnra ká mẹ́wàá wọn ò ní lo tán tó ajẹ́rù ìyún ni ìwọ náà wàá jí lóru tó jẹ́ káwọn bàbá wa gbé náfìlà òru tó ní kalẹ̀ nù náfìlà ńgbà wọn ti àwọn ti nìyí wọn wá gbé kalẹ̀ pé náfìlà òru tó ní rákà mẹ́wàá sálámà márùn-ún fátíà kan iná sálínáwù méje méje lórí ìdúró kọ̀ọ̀kan ẹni tí ò bá mọ iná sálínáwù ńkọ́ kò kí kúlẹ̀ aláwọ̀ bàbá ẹ́ kúlẹ̀ aláwọ̀ twenty five twenty five mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bólẹ̀ pé tí wọ́n ṣe yẹn ò bá ṣe kò bá súnà mu o ṣùgbọ́n àwọn kan wo gbọ́n kalẹ̀ a gbọ́dọ̀ tẹ̀lé o èèyàn ò mọ èèyàn náfìlà rákà méjì méjì méjì títí tí ó fi rẹ̀ ni o yóò sì mọ kàṣúrà tó o bá mọ lórí gbé kúrà lọ́wọ́ ò wá máa yà tó pé ẹ máa ka Kùránì aláwọ̀ tó pọ̀ ó lẹ́gbẹ́ yẹ kéèyàn náà mà wallahu ta'ala a'lam torí náà kò sí ẹja lọ́jọ́ kójọ ń bẹ̀ yẹn ó dàbí ìgbà kan mo tún gbọ́ àwọn kan ṣe Laylatul Arafa ọjọ́ tí ó bá ń gbọ́ àràfà mọ́ká àwọn ó tún kóra àwọn ẹjọ́ lóru àwọn náà ń ṣe ọdún subhanallah hadiyu muhammadin subhanallah èyí ò ní kọ́kọ́ o àwọn èèyàn tún ṣe Laylatul Isra wal Mi'raj òru Isra àti Mi'raj wọ́n tún ṣọdún ẹ̀ alárùbá kọ́kọ́rọ́ àtoríṣiríṣi oríṣiríṣi ọlọ́run kó làwọn bẹ́ẹ̀ ọlọ́run wa ní lẹ́yìn ilé walladina kaddabu bi ayatina. kaddabu bi ayatina sẹ́tẹ̀ ìdùnnú. من حيث لا يعلم Ọlọ́run wa ni كذبوا بآياتنا àwọn tí wọ́n wá pè é nírọ́ kí ni wọ́n pè nírọ́ àyàtìnà àwọn àmì àwọn ọlọ́run wọ́n pè nírọ́ ọlọ́run wa ni sanestaderi juhum min aithu la ya'lamun sanestaderi juhum àbáwá ibnu kathiri ni wọ́n yẹn hu ní tí wọ́n tún sí ni pé àwọn ọmọ tí wọ́n díẹ̀ láti ibi tí wọ́n ò mà min aithu la ya'lamun láti ibi tí wọ́n ò mà Ibn Kathir ni ana yuftahu lahum abu rizki ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba àwọn ọlọ́run máa ṣí àwọn ilẹ̀kùn arísìkí fún àwọn tó pe àmì ọ̀rọ̀ yẹn ó máa ṣí ilẹ̀kùn arísìkí tó gbòòrò fún wọn nílé ayé hata yakitaru bima nfi ìwà àtẹkìlù anahum aláṣẹ yìí títí tó fi jẹ́ pé wọ́n wàá kó ìtànjẹ pẹ̀lú tí wọ́n wà lórí rẹ̀ tó jẹ́ àánú yìí mo rò pé wọ́n wàá ní àdìsọ́kàn pé á orí nǹkan kan tó dáa náà làwọn náà wà ẹ̀gbọ́rọ̀ yìí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ayé àkùrọ̀ àwọn ní òrí bẹ́ẹ̀ ọlọ́run á wàá mọ̀ ọ́n mọ̀ sílẹ̀kùn ọ̀la fún wọn. yati ariziku ha rọgọdà minkulli makan ìjẹ ìmú ọmọ wa gbogbo ààyè tẹkinọlọjì ó gbogbo àwọn nǹkan amáyédẹrùn ni wọn máa ṣe ẹ bá àwọn kan ṣe máa ń rò pé ah, àwọn èèbó tó àìpọlọ ò fẹ́ràn wọn ni wọn tún ti ṣe ẹńjìnì wọn tún ti ṣe bá a ṣe ṣínà fún wọn títí tí wọn fi wá rò انظر ilà ahùláhì kí làwọn wọ̀nyí yẹ̀dẹ̀rúnà ilà dìmọ̀kìrátíyà wà rọ̀sùmẹ̀lìyà ẹ̀rí pé gbogbo ayé nìsín yàtọ̀ sáwọn bíi Korea àti China <clears throat> àtàwọn lọ́kọ̀ọ̀kan gbogbo wọn ni wọ́n pèpè yẹ democracy is the best yo torí pé àwọn orílẹ̀-èdè kan tí wọ́n láwọn ń lò àwọn èèyàn rò bí ẹni pé wọ́n ń gbádùn mo rò pé ẹ̀rí gbogbo ìrìn àní òun ni o níjọ́ kan ẹnìkan bá mi jiyàn oníṣèbí democracy gan Islam sọ mo wá fi lára balẹ̀ tó ṣàlàyé tán mo ní kílẹ̀ rí ẹ̀ ah, ó ní gbogbo tí wọ́n sọ ní Islam ní democracy sọ òun ṣé wọ́n mọ tí wọ́n ń pè democracy àbí o kàn rò pé kẹ́ ẹ lọ dìbò ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìjọba tiwantiwa olùkó ti kọ́kọ́ tásìkò ṣẹ̀ríà tiwa ní tiwa o tọlọ́run ní tọlọ́run one of the most popular definition when I say popular among the generality of the people láàrin àwọn èèyàn púpọ̀ kì í ṣe lọ́dọ̀ àwọn scholars o kì í ṣe lọ́dọ̀ àwọn olùmọ̀ o ní government of the people by the people and for the people ìjọba àwọn èèyàn látọwọ́ àwọn èèyàn fáwọn èèyàn tó bá ṣẹ̀ríà Islam ìjọba ṣẹ̀ríà ìjọba ti ta ni tọ́lọ́hún ṣẹ́rí yàtọ̀ tó wà nù méjèèjì Sam Brown Lincoln ni wọ́n ló dì fáyìn báwọn abẹ́ nìkan ẹ̀yọ́ ní gọ́fmẹ̀ntì ọmọ yunifásitì àkùngbà àwọn post science ó dáhùn kíá ní ìsìn history and international studies ó yé wọn ju ara wọn gan lọ rẹ lómi ká ló ti há gbogbo àwọn tíọ́rì ń sórí àti àwọn àìdíà according to according to kìnnìkan A.B. Lawrence he said and i quote according to kinní kan wọn á state ẹ̀ tí ó pọ̀ lọ tí wọ́n kọ project ó gbọ́dọ̀ ní what they call conceptual framework eh, àti uh, theoretical framework gbogbo ohun tó fẹ́ sọ ó gbọ́dọ̀ níbàámu pẹ̀lú ìròrí ẹni yẹn olófin analyse ẹ̀ fídì tí àwọn wàhálà tó wà ń bẹ nìyẹn tó bá ti tó bá ti wá sọ níbàámu pẹ̀lú theoretical tó sọ pé nìyẹn sọ yẹn o o tí ìgbà masters ìgbà phd ìròrí ti ẹ̀yẹn nìyẹn that is theoretical framework ó ní mo fi máa ń kì í ń lọ ẹ̀yin tẹ̀ ń ṣe kọ́ọ̀sì ẹ má bínú pé mo sáà máa ń sọ̀rọ̀ yín ṣáá kó má lọ gbé torí tó bá lọ mọ́là tó bá ti tẹ̀ ṣàgbé a sọ̀rọ̀ nípa ilehad wàdárùlẹ̀dínà yòlẹ̀hìdúnà fi àsìmá ìhì àwọn tí wọ́n ń tẹ̀ kú òǹbi orúkọ ọlọ́run alimẹ́yìn tó bá ti lọ tẹ̀ sí gbogbo àwọn tí ó rí ń jù tó bá yá yóò mọ dòdò lẹ́mìí ẹ̀ pé bó ti rí nìyẹn èyàn wàá fẹ́ mọ wò pé òun ni ó wàá fẹ́ di kùránì àtàdísì èèyàn wàá kàn mọ kóòtù wọn ni kama said tó bá ti rí nǹkan kan tó ṣẹlẹ̀ kama said yóò kàn kóòtù ẹni bí pé kùránì àtàdísì ni kalmazin ọ̀tọ̀ ọlọ́run ni o kò gbọ́ ọlọ́run kankan gbọ́ o you know he died stateless kò nílùú torí pé Prussia tí wọ́n ti bí Germany john Germany kì í ṣe Germany ní jẹ́ tẹ́lẹ̀ ṣe mọ̀ yí pé òfin ẹ̀sìn ni wọ́n fi ń ṣèjọba ń bẹ̀ torí pé ẹ̀sìn Nàsárà ti wá síbẹ̀ Christianity ó disagree ìyẹn ni pé ó tako ìmọ̀ fòfin Ọlọ́run ṣèjọba kódà PhD ti ṣiṣẹ́ ó mọ̀ọ́mọ̀ gbé kúò ní yunifásitì títí ń ṣe tẹ́lẹ̀ torí pé wò pé nínú àwọn professor tó máa wo phd thesis òun àwọn theologist àtàwọn tó nígbàgbọ́ nù ọlọ́run wà ń bẹ̀ wọn ò ní approve project òun ló fi gbé e kó tó fi lọ yunifásitì mi ìmùgbàgbé orúkọ yunifásitì tó ti lọ bẹ́ẹ̀ làwọn atheist wà wọ́n wá approve phd thesis ẹ̀ tó fi di doctor and ìgbà tọ́lọ́run ó mú torí ká ló wà successful àwọn èèyàn ó sọnù sí láyé yìí o torí pé society tó ń wá ní classless society society tí àparò kan ò ní ga jù kan lọ it's not even an egalitarian society an egalitarian society is a society where everybody have equal right and equal opportunity when you have equal right to a thing you have equal access equal opportunity does, does not mean that the, the society is classless mathalan tó bá dé bank ẹjọ lọ opportunity ni o lè open account èmi náà lè bẹ́ẹ̀ mi ṣe rí ní ẹjọ́ yìí tẹ́ wọ́n fi ìdìyàn ilé correct mi ti bá rọ́ǹgì o ṣe hàn pé ìwòye tèmi ó kúrú ẹ̀yìn ti jí ndonú ẹ̀ o equality njẹ́ sọ ń bẹ̀ ni pé àjọ lẹ́tọ̀ọ́ ó dàbí mọ́ṣáláṣí àpẹẹrẹ mọ́ṣáláṣí téèyàn bá dé sáfù wájú lẹ́yìn ó lọ tòsí kírùngbọ̀n àfáà kan wá dé dodo kówé láwà ní kó tóbi bẹ̀m̀bẹ̀ kó sì lọ àlìkínbà ńlá mo rò pé tí o bá yẹ ṣáájú rẹ̀ débi sáfù yẹn kò lè lé ọkú òǹbẹ ibi tó dùn sí ló wà yẹn àyàfi ìlà tó bá jẹ́ pé bóyá irú bá ṣe ń kírun tàrọ́wì ṣe à pé wọ́n ń ka Quran tó jẹ́ pé tí ìmáàmù yẹn bá ṣe mistake nínú kíra àwọn èèyàn máa ṣe kí ni wọ́n máa correct àwọn elétòsí wọ́n sì tètè dé torí pé nígbà tí ìrun bá ti bẹ̀rẹ̀ ṣé wọ́n fàlàfo tiẹ̀ lẹ̀ ni sáwù sùfù fakùnmìnà tàṣíwìyàtà sùfù fìmí tàmámi sọlá tànàbí sọnà ni so gbéyàn ti rí tó clear nìyẹn mo rò pé yóò wá nísìn but society tó ń sọ classness yẹn pé ẹnìkan ò ní ju gbogbo wa ẹ̀ ń pọ́ padà sọ wípé tó bá yá ní society láwùjọ àwọn proletariat àwọn tí wọ́n padà tẹ̀sùn wọn jà so wọ́n ní ó ti ṣẹlẹ̀ rí tẹ́ bá rántí masdakiya wọ́n gba ọkùnrin kan ní masdak ní iran níjọ́ ní Persia nígbà tí wàhálà ṣẹlẹ̀ masdak kan dé ni ó kàn gbèrò rí dé ni ìròrí ẹ̀ ni wípé nǹkan tó ń dá ogún lẹ̀ láyé méjì péré ni kí ni tó ń dógun lẹ̀ láyé ó ní obìnrin àti dúkìá sóbìnrin ìdá wàhálà lẹ̀ mo kàánú ìwé kan ó ti pẹ́ ṣá o pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjà míì tara àwọn olóṣèlú lókè tí wọ́n ń jà girlfriend ló fàjà yẹn ṣùgbọ́n àwa ò ní mọ̀ wọ́n mọ̀ fi wá rúgbẹ̀ ń sálẹ̀ kódà wọ́n mention àwọn olóṣèlú kan nàìjíríà but i won't mention them now because i no be able to substantiate it one i can't remember the name of the book now tó ní wọ́n bá mú mi màá rí fàásì màá tẹ́ńdà rẹ̀ this is my reference and there are some wars àwọn ogun kan ti wà tí wọ́n ti jà ní Europe dáadáa intention history and tension story máa rántí tó yẹ pé obìnrin ló kọ́ọ̀sì ẹ̀ odidi country méjì dẹ̀ ń jà nítorí obìnrin wọn tó bí ogun bíi mélòó kan ti ń rìfà sí but it's long time ago I read them ó ti pẹ́ now ká fà àwọn èèyàn lẹ̀ ká padà sọ́dọ̀ ara wa ń bí kí ló dé tí wọ́n ju mọ́gùn sílẹ̀ àwọn ìṣẹ́ ń lé obìnrin mọ́gùn kì í ṣe nítorí obìnrin lọ́rọ̀ mọ́gùn fi dé ni. Ah! ó ní kejì dúkìá oko ilẹ̀ àwọn ìlú méjì ó sì para wọn lọ sùá lórí ilẹ̀ ilẹ̀ tí wọ́n wá ń jà sí wọn ilẹ̀ yẹn ò tó one hectare just a line like this àwọn èèyàn ó dẹ̀ kú lọ ó ní tó bá rí bẹ́ẹ̀ kẹ́nìkankan mọ́ ní obìnrin kẹ́nìkankan mọ́ sì ní dúkìá gbogbo obìnrin gbogbo èèyàn ló ní gbogbo dúkìá gbogbo ayé ló ní so gbogbo obìnrin tó bá rí ìyàwó rẹ̀ náà nù ìyàwó ti gbogbo obìnrin tó bá ti rí ìwọ náà ló lé gbogbo àjọ lẹ́tọ̀ọ́ sí bákan náà ṣe ń pẹ̀lú àwọn ọ̀dọ́ inú wọn máa dùn wọ́n kàn bẹ̀rẹ̀ sí wọlé tí wọ́n ti rí obìnrin kan tó lẹ́wà dáadáa tí wọ́n ti ń tájẹ̀ tẹ́lẹ̀ wọ́n kàn lọ́bẹ̀ tọkọ̀ ẹ̀ bá ní àjọ ní ni wúwo alájọ ní. sọ àwọn èèyàn òṣìṣẹ́ mọ́ gbogbo àwọn tó ti dáko irú bíṣu ti ra ayọ̀ owó dáadáa ń sìn àwọn èèyàn kàn bẹ́bẹ̀ wọ́n lọ ń waṣu bákan náà ni kò wáṣẹ́ tó ṣiṣẹ́ mọ́. àwọn òpìtàn wọn ní n tó padà ṣẹlẹ̀ ni pé wọ́n òkú èèyàn wọn ò rí èèyàn gbèsè mọ́ àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí í kú kò sẹ́ni tí ó sin òkú mọ́ lẹ́yìn ẹ̀ lọkùnrin kan tó gbé tíọ́rì ẹ̀dẹ́ ìrántí ó kọ ẹ̀ ń sìn ó wá ní ó dáa àti wá ṣẹ̀ báyìí then ó fi hàn pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ níyàwó kò sì gbọ́dọ̀ bímọ ká eliminate ara wa lórí ilẹ̀ generation gbogbo wa ó payẹ́ ká lọ́dọ̀ láti ṣẹ̀ kò yẹ ká tún bímọ mọ́ nítorí tún gbédé lẹ́yìn ẹ̀nìyàn ní pàṣíà so àwọn èrò orí ti wá tó yàtọ̀ sí tọ́lọ́run torí náà alẹ́dínà kadabu bi ayatina àwọn tí wọ́n pe ọ̀rọ̀ wa ní rọ́ kí lọ́nà ló ṣe sanastadiriju min aizula ìjẹ́ ìmú òde nírọ̀rùn yuftahu lahum abuwabu rizki wọ́n ṣílẹ̀kùn yẹn ni kódà wọ́n bẹ̀rẹ̀ lè máa sa ayé ìgbà kan sẹ́yìn pé téèyàn bá gẹ́sà ní nǹkan gbígbé ń sa gẹ́sà títì yẹn pé ah oúnjẹ pọ̀ ń bẹ̀ ọ̀nà ẹja anú agolo kan gbà kan táwọn ọmọ student máa fi jẹba ẹ student sí ẹ pẹ̀lẹ́ o ẹ kú ìyà díẹ̀díẹ̀ o ẹ lọ school nígbà tí nǹkan dáa sóhànàlà ní ìfẹ́ gẹ́sà yóò fi tó kàn ra já ní kàn ra tẹ̀bà oúnjẹ bá àti gẹ́sà lọ́nu ṣé wọ́n jẹ́ rí gan báyìí sóhànàlà àfi kó lọ supermarket ní ìsìnkú tó rí kọ̀ǹbífù ó dogun wá tán lọ yúnfẹ́sì ń jọ tí wọ́n ń tọpùrọ́ tàn wá jẹ ní ìsìn gẹ̀ẹ́gìní kankan kàdá àfẹ́ sọ̀rọ̀ púpọ̀ oúnjẹ ọ̀fẹ́ ní tíkẹ́ẹ̀tì wá ti débẹ̀ wọ́n ra fún ẹ mo gbọ́ pé ní ui lọ́dún kan wọ́n jà ń bẹ̀ wọ́n protest torí pé wọ́n fún wọn lẹ́jà lọ́wọ́ sànù wa àmọ́ o tílíkalẹ̀ àyàm nùdà wílò ha báyìí nànàs nígbà ọjọ́ ayé ṣe rí ni àmọ́ yìí ni o kò túmọ̀ sí pé gbà yẹn ò ní padà ṣùgbọ́n bí èyí yòówù nú gbà tó bá ti bá wa káwa ṣáàjú olórí kíni lórí òdodo láyà tá a bá yìí ń kà lánàá láyà dóró kún mọ̀ndọ́là ìdá àtàdẹ ìtùn. gbogbo àwọn ẹni àánú sípalára tí wọ́n kó bẹ́yìn mùsùlùmí tẹ̀yìn pé ogun kò bá jásìkò àlàáfíà kò bá jásìkò ebi kò bá ebi tí ó nínú tẹ̀síìrì ìtọ́lọ́ ní òun máa dán wa wò wàhálà nàbí ló wà nàkùn ká bí ṣe yìí. ọlọ́run ní nàm. الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إنا لله وإنا ilayhi raji'un. ọlọ́run ní wàlá nabluwannakum àdáyéwò bi shay'in pẹ̀lú nǹkan kan minala khawfi nínú ẹ̀rù wàlejò àti ebi wákìnnì wànákùsín àti àdínkù mínàlẹ̀ àmúwàl nù dúkìá wàlẹ̀ anfus àtẹ̀mí gan wà famarot àtàwọn nǹkan oko èso wà bá ṣeré sọ̀bìrín fún wọn ní ìrònú àwọn oníṣòro sheikh usaimin nínú tẹfsiri aya yìí tí wọn bá ka tẹfsiri tẹfsiri qur'an al-azim ti sheikh usaimin wọn ní bishayin lọ́lọ́run sọ pé àdéhùn wò pẹ̀lú nǹkan kan nínú bẹ̀rù pé ká ní ọlọ́run ò fi bishayin sí ni gbogbo ọjọ́ tọ́lọ́run bá ti fẹ̀rù dán àwọn èèyàn wò gbogbo ọjọ́ ni ó kú lẹ́wùjọ ẹsẹ̀ yìí torí pé ẹ̀rù tọ́lọ́run kò sẹ́ni tó ẹ̀mí kan ò ní dúró yóò bọ́ di wọ́n ṣùgbọ́n nǹkan kan nú ẹ̀rù lòun ò fi dán wa. wàlejò àtẹ̀bí tẹ̀bí ọlọ́run gangan bá dé èyí ó kú dànù ni ṣùgbọ́n nǹkan kan nú ebi wọ́n wá ní ibi tí mo fẹ́ lò nú ọ̀rọ̀ yìí gangan ni ebi yẹn wọ́n ní ṣùgbọ́n tí wọ́n bá ti ní wọ́n dán ọ pẹ̀lú ebi tá a máa ń rò ní ìyàn pé kò ní so oúnjẹ wọ́n ní méjì ló tú sí èyí tó kọ́mọ̀ nìyẹn kò sóúnjẹ wọ́n ní kejì ni pé oúnjẹ ó wà ṣùgbọ́n èyí ò máa jẹ àjẹ ẹ̀yó oúnjẹ yẹn máa pọ̀ pọ̀ bẹ́ẹ̀ tí ń jẹ ebi ó tún máa pa yẹn ní yó wọ́n ní yẹn burú jù yàn lọ wọ́n á ní ó ti wá ṣẹlẹ̀ rí ní Saudi Arabia ìlú àwọn yìí ní ọdún kan wọ́n ní wọ́n ń pe ọdún yẹn ní ọdún kú àwọn èèyàn ó jẹ jẹ jẹ wọn ò yó wọn ó jẹ dídàbínú wọn ò yó pé lójoojúmọ́ wọ́n kàn máa ru òkú jáde kálukú wò pé jọ́wọ́ ni kú kàn wọ́n wọ́n ó ti ṣẹlẹ̀ ní Saudi nílùú àwọn yìí táwọn èèyàn ń jẹun tí wọn ò yó kọ́lọ̀ tó tó wá ṣàánú tó mú kú o so àdánwò ń bẹ kò sóúnjẹ ń lù ká tún dúpẹ́ pé ọlọ́run á dúpẹ́ tó jẹ́ kó ń jẹ ó wọ́n ṣùgbọ́n kó ń jẹ wá wà ká mọ̀ yóò ìlógún ẹ̀yin náà wo bí ó ṣe rí ikun ẹlòmíì ó kàn ta pọ́ọ̀ yóò bẹ́ẹ̀ ńgbà tó ṣà ń jẹ ebi ṣà ń pa sí oúnjẹ ebi ń pa sí ẹ̀wọ̀n pé ó kàn bẹ́ ni pọ́ọ̀ àwọn yóò bá máa kú ẹlòmíì ó ṣu ṣu ṣu ṣu orí mi ni ó kù sí ìyá ń bẹ lọ́dọ̀ ọlọ́run fa ọlọ́run má jẹ wáyà o má sì dojú ìyà kọ wá o ọlọ́run á ní àwọn wọ̀nyí hátà yẹtẹrù bímọ òǹfi ìwà àtàkìdù anahum aláṣẹ wọ́n wà á kó tàn jẹ pẹ̀lú pé nǹkan dáa fún wọn ìlú wọn ti dáa wọ́n wà á rò kórìí nǹkan tó dáa ló wà ọlọ́run mú àyà wa ní sọ́tò àníhàn sura six aya forty four falama na suma dokiru bihi fatahana alim abuaba kuli shay sura six aya forty four ẹjẹ amú láti forty two walakodi arsalna ila umamin min kọbilika fa akọdina umbili basa iwa dọrọ. walakodi arsalna ila umamin. من قبلك فأخذناهم بالبأساء والضراء فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون Ọlọ́run ní dájúdájú a ti ránṣẹ́ sí àwọn ìjọ kan ṣáájú tìrẹ ànábì fa àkọ̀dínẹ́hùn a sì gbá wọn mú bìlìbà sáà wà dọ̀rọ̀ ìpọ́njú àtìnira nínú tefsir aya yẹn tí yẹn bá kà wọ́n ní bàásà yẹn òun ni àwọn ìnira mo rò kó tiye àìríjẹ àìrímu kò ní sójò wọ́n ní wà dọ̀rọ̀ wọ́n ní àwọn àrùn àìsàn tí yẹn bá lọ kà làálàá òun um yàtọ̀ dọ̀rọ̀ òun bóyá tí wọ́n bá jẹrú ìyà yìí yàtàdọ̀ rọ̀rùn wọ́n ṣẹ̀rí padà sọ́dọ̀ ọlọ́run yẹn pé tàdọ̀ wọ́n yẹpẹrẹ ara wọn wọ́n tẹ̀rí ba fọ́lọ̀ falawula. falawula ìjà ahùn bá sùnà tàdà rọ̀rùn kí n kọ́sẹ̀ kúrú. ọlọ́ni falawula ìjà ahùn bá sùnà tàdà rọ̀rùn kí n kọ́sẹ̀ kúrú ọ̀rọ̀ balagọ̀ nìyẹn o fàlọ́lá dàgbà mo ti ṣàlàyé ẹ̀ ní yóò ti tó seven years ago fàlọ́lá ní tó bá tẹ̀lé eléyìí ni pé kí ló dé tí wọn ò kì í ṣe ìbáṣe pé wọ́n ti kí ló dé tí wọn ò ńgbà tí báàsù náà tí yà wá dé kí ló dé tàdọ́ rọ̀hún tí wọn ò tẹríba fọ́lọ́hún wàlákin kọ́sàt kùlùbùm ṣùgbọ́n ọkàn wọn kàn le koko ni وزين لهم الشيطان ما كانوا يعملون èṣù á ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn mọ̀kánù ya'malun ní wọ́n ń ṣe ń ṣe tẹ̀síwájú. فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء. ọlọ́ni فلما نسوا فلما نسوا nígbà tí wọ́n gbé jù sílẹ̀ máa dúkìrò bíi torí pé àwọn àbá ṣàlàyé sheikh fẹ́mi náà ṣàlàyé àwọn àbá ń mi ṣàlàyé pé falama ẹ̀ náà sùnmọ̀ dúkìrù bí i pé kò túmọ̀ sí pé wọ́n gbàgbé pé wọ́n pátì wọ́n gbèjù sílẹ̀ pátápátá wọ́n mú ọ̀rọ̀ yẹn wá ń gbà tọ́lọ́wọ́n bá ń sọ pé gbà tọ́lọ́ ní man an dikiri fa inna la umma ishatan donkan wa nahshuru yawma wa man a'rada an dikiri fa innahu ma'ishatan donkan fa inna la umma ishatan donkan wa nahshuru yawma al-qiyamati a'ma qala rabbi lima ahshartani a'ma wa qad kuntu basira qala kadhalika atatika ayatuna fanasitaha wa kadhalika al-yawma tunsa ó pé pé ó fi àwọn àyà ọlọ́run ọba alẹ́ ọlọ́run náà pa tì ké pọ́lọ́run tó iláyẹ̀ dìlò rọ́bí wàlà yansa ọlọ́run kì í gbàgbé bí tark nọ́ọ̀sì yahoo náà bí taroka tarọ̀ka wọ́n gbé jù sílẹ̀ nǹkan tá a fi ránṣẹ́ sí wọn nínú ìrántí fatana aleyhim abuhaba kulli shay àwa ṣípayá fún wọn a ṣì sílẹ̀ fún wọn pátápátá abuhaba kulli shay ilẹ̀kùn àbí ojú ọ̀nà gbogbo nǹkan hátà ìdá fárihu bímá òtù. hátà ìdá fárihu bímá wọ́n wá ń bá a lọ bẹ́ẹ̀ wọ́n ń yọ pọ̀rọ́ wọ́n ń yọ ayọ̀ ṣẹ̀kẹ̀ ṣe mọ̀ pé ìyá ti kọ́ jẹ wọ́n ọkàn wọn wá lé lórí ẹ̀ pé rárá ìgbà tọ́lọ́run wá rí pé wọ́n ti pa ọ̀rọ̀ ọlọ́run ti pátápátá kò sẹ́ni tó tún kìlọ̀ fún wọn pa ẹ̀ mọ́ àwọn èèyàn ti yí padà ọlọ́run wá jẹ́ kí adùn ó dé ìyẹn ni ọ̀rọ̀ burúkú kan tẹ́nìkan sọ nínú ṣẹ̀ríà ọ̀rọ̀ burúkú la kọ̀rọ̀ yẹn sí orílẹ̀-èdè kan ni rọ́ìsù libya ọ̀hákìmù dáwọ́lá ti libya ẹni tó jó lórí ibẹ̀ nígbà tó ń fi ń bẹ́ ń bẹ́ ẹ rí i pé ìjẹ wọn ìmú wọn ìrọ̀rùn ni iná wọn ìlú wọn ìrọ̀rùn ni ṣùgbọ́n kolodimokratia sísítẹ́ẹ̀mù ìjọba tiẹ̀ òun ní ṣe é lọ kí lápè èèyàn ṣe totalitarian lẹ́pẹ́ ẹ̀yìn ní gọ́ọ̀mẹ́ntì kí ni sísítẹ́ẹ̀mù ìjọba Gaddafi hmm, mo mọ̀ pé socialism ló pé but kò ṣe socialism n tó pé gangan ni Arab nationalism toró níwèé kan tí wọ́n ń pè ní green book tí wọ́n bá fẹ́ máa díà ẹ̀ gan ó lè pọ́rọ̀ rẹ̀ tún máa ń yáyàn lẹ́nu torí nínú ìwé yẹn ó tako crèche pé káwọn obìnrin lọ máa ṣiṣẹ́ kí wọ́n máa gbọ́ ọmọ sí crèche ó wá mú àpèjúwe wá ẹni green book ó mọ̀ tí wọ́n sọ ìwé Gaddafi ni tó fi ṣàlàyé àkídà ìgbàgbọ́ ẹ̀ ó ní ó dàbí adé àgíríkì tá à ń sìn tàbí ẹran tá à ń sìn ilé pẹ̀lú ti gbó ó lẹ́yìn ó rí pé àwọn adé àgíríkì yìí lágbára ní ọba tí ń sìn wọn wọ́n máa ń yọ̀lẹ́ ẹlẹ́ẹ̀kejì oníwọ̀n èédùn bíi ti natural one tinú gbó bí ẹyẹ gbó olófin yẹn pé gbogbo àwọn tí wọ́n lọ ń kọ́ ọmọ wọn sí crèche ṣe ó láwọn ọmọ wọn yẹn ò ní gbó ó láwọn ọmọ yẹn ò ní ọpọlọ wọn ò lè dà bíi àwọn ọmọ tó yẹ pé ìyá wọn fún wọn lọ́mú wọn jọ gbélé wọn jọ ń ṣe gbogbo nǹkan ọ̀rọ̀ ẹ̀ ṣàǹyà mí lẹ́nu ni o ó ṣàlàyé gbogbo obìnrin wọn ṣe wàhálà kiri bó tilẹ̀ pé obìnrin ní bodyguard yẹ o gbogbo kí ni ẹ̀ ló kàn dé ẹ̀mẹ́ lọ ka green book ẹ̀rí mẹ́ bóyá bá lọ ó ṣeéṣe kó wà lórí nẹ́ẹ̀tì tí yẹn lé yóò tiẹ̀ wá ń bẹ̀ ìmọ̀ ayé ìgbà tèmi sọ ẹ̀ tèmi ti kà kìí sáyé nẹ́ẹ̀tì o ó ṣàlàyé gbòkè nìyẹn nam ṣé àwọn pé ní ìsìn ìgbà tí wọ́n ní òkè àwọn fẹ́ máa lò ìjọba yìí tó ṣe pé tiwantiwa ìyá wa ń jẹ wọ́n báyìí àwọn kan wá ní no that is pains of democracy pé tó bá fẹ́ dé ìjọba tiwantiwa ẹ̀ kọ́kọ́ jẹ́ ìyà tó bá wá padà yá ẹ̀ wà máa gbádùn ìyẹn lọ́lọ́run sọ ń bí ibẹ̀ nígbà tí ìyà dé ìyà tó ń jẹ wọ́n yẹn láti jẹ́ kí wọ́n ronú bóyá wọn ó ṣẹ́rí kúrò lójú ọ̀nà burúkú ni ọlọ́run tó wá ti wá gbàgbé àyà kùránì tí wọn ò lò mọ́ òun kàn wá jẹ́ kí rọrùn ó dé irú ètí ìṣẹ̀lẹ̀ sí wọn ń tọ́kì ṣe pé Ataturk Kamal Kamal Ataturk ó jí okọ̀ ìpara ní o Kamal Ataturk yẹn ṣàpẹ́ tó sọ ni pé gbogbo tó ń jẹ́ ẹ̀sìn ṣẹ̀ríà àparẹ́ nílùú yìí kódà àwọn onítàn sọ yìí pé odidi bíi ọdún mẹ́ẹ́ tí ò dín lọ́dún méje ni wọ́n fi pèrún ní Tọ́kì téèyàn bá pèrún tí wọ́n bá mú wọn pàdánù ẹ̀ tàbí kẹ́ lọ jù sínú àjàalẹ̀ ìgbà tó yá tí wọ́n ní kán máa pèrún wọ́n ní kán máa fi èdè ìlú wọn pèrún. ẹ ẹ tí mò ń sọ yìí sọ̀rọ̀ àwàdà ilé ká o èdè ìdè ìlú wọn fi ń pèrún ẹ bá dé mo sọ yẹn lánàá bí nígbà tí wọ́n béèrè ọ̀rọ̀ fìlà ẹ bá dérú fìlà orí mi àti torí tí yìí yóò lọ ẹ̀wọ̀n tí wọ́n bá dẹ̀ rí pé bí àfa àwọn padànù tí wọ́n láwọn ò fẹ́ rí gbogbo ohun tó ń jẹ́ àmì ẹ̀sìn àtọ́kì àwọn ọmọ obìnrin láti go on hunger strike kí wọ́n tó wà lọ́s headscarf ní yunifásitì náà àwọn ọmọ obìnrin mùsùlùmí tọ́kì ní around the eh, early 90s wọ́n láti go on hunger strike fáwọn ò ní jẹun kíjọba tó jẹ́ kí wọ́n lo headscarf kì í ṣèjáàbù o kì í ṣe kìmọ́rù tó bu apá o kí ni jẹ́ máa ń ta mórí bí ìgbà táwọn obìnrin tí wọ́n fẹ́ fọrun kí ni rọ́bà yẹn ẹ̀hẹ́n kí wọ́n fi sórí ebe rántí obìnrin kan tó win election tó wọ parliament wọn tó dé escap bíi tàjí àorí yìn mórí inú pépà gbogbo wọn dẹ̀ ké wọn ní tí ò bá jáde wọn ò ní ṣe ẹlẹ wọn ò ní ṣe parliament wọn lè jáde wọn because tó fi hàn sórí ó ń ṣó Islam Turk eh? kìí ṣe tàyà àtijọ́ mò ń sọ o ọ̀rọ̀ 90 ni mò ń sọ o. no ìmí tún ti ṣẹlẹ̀ last year èyí tí mò ń sọ ìṣẹ̀lẹ̀ 90s ti last year tún nìmí ti ẹ̀gbọ́n yẹn pé ó tún return tẹ́lẹ̀ yìí ti àkọ́kọ́ yẹn kò sọ̀pọ̀tì Turkey wọ́n wá ní ẹni tí ò bá tí ì ọmọ ọdún méjìlá kò gbọ́dọ̀ lọ lé kéwú nineties lòfin yẹn náà dé wọ́n nítorí pé gbogbo ẹ̀ ń bá lọ lé kéwú kékeré ẹ́ ẹ́ nineteen eighteen mo ní wọ́n tún repeat ẹ̀ ní nineteen nineties only because àwọn notice pé gbogbo àwọn tó bá ti lọ lé kéwú kékeré yẹn kò sí báwọn ṣe sọ wọ́n di kèfèrí tó ẹ̀kọ̀ọ̀kan àkídà yẹn tún máa yọ pé ó fi hàn pé ní formative stage ni ẹ gbọ́dọ̀ after twelve years ẹ máa lọ lé kéwú kò ní lè sink sórí. So olóbi yá pé communism nǹkan burúkú ni ṣtìrọ̀kíyà democracy bẹ́tà ẹ̀ lọ́dọ̀ tàbá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn ni o torí ṣtìrọ̀kíyà wọn ó pa ẹ̀sìn rẹ pátápátá òun ò fẹ́ rí ti ń jẹ́sìn yóò lọ́ wọnúwọnú democracy ò ní ẹ̀sìn máa ṣe tiẹ̀ kúfúrù máa ṣe tiẹ̀ kò sí kúfúrù kò sẹ́sìn máa ṣe tiẹ̀ bó lẹ́ pé kò sí kúfúrù kò fẹsẹ̀sìn kúfúrù náà ni ẹ tó ní òsọ́lọ́ ṣe pé ẹlòmíì owó ẹ̀ṣẹ̀ kèfèrí owó ẹ̀dẹ̀ ṣe mùsùlùmí ṣèbí kèfèrí lẹni tí ò gba kùrán tí ò gbọ́ lọ́n gbọ́ dà kò sọ lọ́n lọ́dọ̀ tòun kò ṣàgbọ́ lọ́n tí gbòòwò ò sí kèfèrí lòun náà torí ta lọ́lọ́run ẹ̀ ìfẹ́ ẹnu ẹ̀ ìtakọ́dá ìlàháhù àwàhà ntí kùránì sọ nìyẹn ó mú ìfẹ́ ẹnu ẹ̀ lọ́lọ́run ntí mo sàn sàlàyé ni pé irú àwọn orílẹ̀-èdè yẹn ṣe pé yà ń jẹ wọ́n sìn ẹ̀rí tó bá yá tọ́lọ̀ bá rí pé wọn ò wo kùránì mọ́ wọn ò wà díìsì mọ́ ọkàn wọn ti pàtì pátápátá ọlọ́run wa ni a wà á ṣílẹ̀kùn àbúwábà kò lè ṣẹ̀yìn a wà á ṣílẹ̀kùn ìjẹ ìmu ìná ìlò nírọ̀rùn oúnjẹ wà á dìrọ̀rùn gbogbo kan dìrọ̀rùn ń bẹ fún wa ìyẹn ni wọ́n ń sọ ń bẹ̀ náà ọlọ́run ni tó bá yá akọbìnrin ohun bàgítàtà a wà á gbá wọn mú lójijì wọ́n ti ń gbádùn lọ òjijì nìyà yẹn ó kàn dé fàídà ohun òbílẹ̀ sùn kò wá ní sírètí ayọ̀ kan fún wọn mọ́ lẹ́yìn ẹ̀ fakuti àdáàbí rolicomi. a wà á wú wọn tí gbòǹgbò tí gbòǹgbò a gé àwọn ìjọ tí wọ́n ṣàbòsí walhamdulillahi rabbil alamin. ẹ wo bí tọ́lọ̀ ń parí ọ̀rọ̀ sí i gbogbo ẹ̀yìn ó wà máa jẹ́ tọ́lọ́run gbà náà ìgbà yẹn làwọn onímọ̀ ọ̀hún gbàgbọ́ òdodo wa ní Allahu Akbar ta ló mọ̀ ìgbà tí yẹn ṣẹlẹ̀ lórí ilẹ̀ ní recent history tí èṣe history Rome òun ló ṣẹlẹ̀ sí USSR mo mọ̀ pé àwa tá a lọ school ní eighties tá a wà ní higher institution ní eighties ọ̀rọ̀ yìí máa yé wa dáadáa ẹ rántí pé àwọn movement kan jáde Black Nationalist Movement ǹjẹ́ ẹ rántí ó jáde ńgbà yẹn then àwọn marxism gbogbo àwọn kìnìyàn ideology yẹn jáde ní higher institutions wọ́n kó àwọn ìwé wọn wá àwọn Lenin àwọn Marx àwọn Engels kò sí kọ́ọ̀sì tó ń ṣe you will know about it àwọn lectures oríṣiríṣi you see people wọ́n a máa di oríṣiríṣi èèyàn wà attend odò yunifásitì <laughs> kò sí intellectual browsing ló àwọn èèyàn ṣe ṣe àmọ́ bá fóònù kiri kò wá sí ti ń browse nǹkan rádaràda torí when you ask them intellectual questions they can answer. nígbà yẹn tí Russia tí wọ́n wà ń pick òun ló lead sí ti ń pè ní Cold War or Star Wars because America wọ́n lọ ṣe kinní kan tí wọ́n ń pè ní intercontinental ballistic missile ìyẹn ni pé kọ́ńtínẹ́ǹtì tiwọn wọ́n lè ju àdókù sí continent míì ṣùgbọ́n wọ́n tún wá ṣe patriot missile tó ẹgbẹ́ táwọn míì bá jù ní continent tiwọn àwọn ò dádúró wọn níjó dọ́dọ̀ tiwọn ìyẹn Russia wá ń campaign kiri pé ẹ̀wọ̀n tó Amẹ́ríkà ṣe ó kíní yẹn ó dáa ó fẹ́ da eérú ni ìyẹn wọ́n pè Cold War but finally kí ló ṣẹlẹ̀ sí USSR wọ́n break wọ́n wó dànù tí ò sì sírètí pé wọ́n padà mọ́ fún wọn ọkùnrin kan tí wọ́n ń pè ní Mikhail Gorbachev mo máa ma nawọ́ sí ẹni tí mo nawọ́ sí torí pé yóò yẹ you are in the university there you must be there òun wẹ̀yìn ò lè mọ̀ ò lè rí kí ò lè mọ̀ ọ̀tọ̀lẹ́yìn tó lọ́mọ múnisì ó mẹ́mọ́ pọ́lísì méjì ló fi fọ́ USSR ń jẹ́ rántí glasnost àti perestroika mi mo wà láyé ńgbà yẹn mò ń gbọ́ news kéye pé mo lọ kàwé ni mo fi mọ̀ ṣojú mi ni glasnost and perestroika fi dé ṣòtíyé pọ́lísì méjì yẹn ló fọ́ USSR wọ́n wá ń wómú wómú tí wọ́n wá padà dìde mọ́ ṣe àwọn pé ńgbà tí nǹkan bẹ̀rẹ̀ sí dáa ni ah! àwọn ti lé ẹ̀sìn gbogbo tí ń jẹ́sìn ni wọ́n parẹ́ àti Islam àti Christianity o tí wọ́n bá rí pásítọ̀ wọn ó pàdánù ni o ẹ má rò pé mùsùlùmí nìkan ni o àti reverend wọn ò fẹ́ rí kọ́là lọ́rùn ẹnìkankan téèyàn bá pe sí bíṣọ́ọ̀bù wọn ò já kínní orí ẹ̀dànù ni nílùú Buhari Buhari mọ́ Buhari mo sọ mọ́ṣáláṣí ẹyọ ọ̀kan ni wọ́n dá sí ńbẹ̀ kí ni wọ́n ṣe ńbẹ̀ wọ́n ń gba basketball wọn ò kírun ẹ̀ o basketball ni wọ́n ń gbá nu mọ́ṣáláṣí ẹyọ ọ̀kan tí wọ́n ṣẹ́kù gbogbo yòókù wọn wó ni gbogbo ṣọ́ọ̀ṣì wọn wó ni ó dàbí àyà Kùránì tọ́lọ̀ ní tí èbá yẹ pé à ń gbé apá kan àwọn èèyàn dìde sápá kejì ni lahudi matil almasajid wasowami walbiya wọn ò bá wó dànù kí ni mo máa ń fa ayọ́ ń bẹ̀ wọ́n wo nígbà táwọn rò páwọn ti dé pik nínú òwòye tèmi wallahu ta'ala alam ọlọ́run ọba nìkan ló ní mímọ̀ ìgbàgbọ́ tèmi pẹ̀lú tí mo ka ìsìnbáàtù tèmi tí mo fàyọ́nù ṣẹ̀rí à ní pé ọlọ́run wó àwọn yẹn torí pé wọn ò tiẹ̀ fẹ́ gbòòrùn ẹ̀sìn rárá ṣùgbọ́n lọ́n fa amẹ́ríkà lẹ̀ torí pé amẹ́ríkà ò sọ pé kẹ́sìn mọ́ rìn ṣùgbọ́n tó nǹkan sọ ni pé ẹ fi kúfùrù náà lẹ̀ tọ̀ tí wọ́n bá ní aburú méjì ní dandan ni kó mú kan tí ẹ̀yẹ ṣe é fewé mọ́ ju tẹ́lẹ̀ lọ torí pé táwọn méjèèjì bá ń jà ẹ̀sìn àti kúfùrù ó ṣeé ṣe kákúkọ́ ń kó akúfùrù kéèpà ń ja ìjà ogun o tàjọ ń fọ̀rọ̀ wérọ̀ àmọ́ rí àwọn kèfèrí tí ó mọ̀ di mùsùlùmí pé ah what you are saying is true táwọn ọ̀pọ̀lọpọ̀ professor ṣẹ́ni pé wọ́n di mùsùlùmí ń sìn àwọn olórin tí wọ́n ti kọrin gangan àwọn ọmọ ta àwọn ọmọ shanty towns shanty towns gan ṣé ò tún fẹ́ burú ju ghetto báyìí ghettos and shanty towns àwọn ọmọ rẹ̀ lamẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ wọn ti di mùsùlùmí gbà tí wọ́n rà ń fà á ni ìmí ò kú òǹbẹ yóò lọ Yemen yóò lóun fẹ́ lọ kéwú ìmí ò wá sí Áfíríkà ń bí ní Mauritania yóò wá kéwú ìmí ò lọ Egypt láwọn ọmọ olórin tí wọ́n ti kó yẹtí sétí gidi tí wọ́n ti ṣe dreadlock sórí tí mi ti fi tàtú bá gbogbo ara ẹ̀ jẹ́ ló bá rí tí ó mọ kéwú jù wọ́n tó jókòó yìí lọ tí wọ́n lọ kéwú tààrà ni o táwọn náà wọ́n ṣàlàyé ìṣẹ̀rí à Cat Stephen ló kọ́ bẹ̀rẹ̀ ńgbà yẹn olórin kan gbà yẹn Cat Stephen ó sọ̀rọ̀ ẹ̀ ó ti wá lóun di Yusuf Islam yàtọ̀ sáwọn ti recent ones ṣe pé àǹfààní àwọn èèyàn fún wa láǹfààní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá di mùsùlùmí ṣe pé president country yìí láfíríkà yìí Omar Bongo Omar bí country ṣe ti gba Nations Cup ń jọ sí i kì ṣe dáadáa jàwára o no kábíà kọ before that anyway Gabon ṣe àpò òun náà gba Islam ni tó di mùsùlùmí David Jawara ti ẹ̀ wọ́n bí ní mùsùlùmí wá di kèfèrí létà lọ́rọ́ wá yé ló padà sí Dáúdà Jawara gbogbo ti yé ṣùgbọ́n o máa bóńgò ń gba Islam bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe ń di mùsùlùmí ìdí nìyẹn ní òye tèmi wallahi Ọlọ́run nìkan ló mọ òdodo jùlọ Ọlọ́run fa àwọn èèyàn ẹlẹ́kùn pa wọn rẹ̀ torí pé ẹ̀yin ní wà kódà ó dà pé mọ́tò wọn in God we trust ni wọ́n sọ Ọlọ́run la gbẹ́kẹ̀lé ṣùgbọ́n àwọn eléyìí wọ́n ní ọlọ́run kúrò nínú àlámọ̀rí àwọn ọlọ́run sì kú ọbẹ̀ wọn afọyanga ó ní ìtumọ̀ àyà ìsìnbàtù tí mo ṣe ń bẹ̀ wọ́n lọ́tọ́ aláhàlám lórí ntí ń lọ lónìí àti láwùjọ wa tìlú wa iná àfi ṣàpẹrẹ ètò àdìmú nínú Islam ìlú wa ìkàrẹ́ ìyẹn mọ́jà jùúlẹ̀ kámọ́rò wípé ìyàtọ̀ jẹ wá nígbà tá a tètè reléèwé afẹ́ gbọ́nyà náà nù káwájà àwọn ọmọ wọn máa ṣe kèfèrí nítorí afẹ́ kàwé á padà jìyà ẹ̀ kí ló dé nígbà náà tó ń ta ìkàwé èyí ṣe tá a fi wà lókè tá a wà ńlẹ̀ẹ́lẹ̀. pòfẹ́sọ̀ mélòó ní bẹ́ńsáàdì arábíà tẹ́lẹ̀ kọ́ lóun tó gbógun lé wọn lọ́wọ́ gbogbo ìlú tí wọ́n ti ń ṣe research wọ́n wá lọ ń bẹ̀bẹ̀ ní Saudi ẹ fún wa lówó Saudi wá dẹ̀ ti ń gbowó research kalẹ̀ gbogbo professor tí ò ríṣẹ́ ní US wọ́n ń sáwá mẹ́ Saudi Arabia ibi ìdá ṣe bí ẹ̀sìn làwọn bàbá wọn dì mú táwọn tòní bá rò wípé ah, àwọn bàbá àwọn gọ̀ Ọlọ́run ó wàá jẹ́ kó yé wọn níjọ́ tí wọ́n bá lá mọ́mọ́ wẹ́rẹ́ ni gbogbo Dubai tá ń lọ lónìí Dubai Abu Dhabi táwọn pè ní Abu Dhabi yẹn àwọn United Arab Emirates yẹn gbogbo àwọn ìlú yẹn Qatar tẹ bá ka ìtàn wọn tẹ́lẹ̀ kò sì ní ìdíkẹ́ yẹn kà àwọn tó bá pé seventy years lónìí tí wọ́n lọ kí wọ́n lẹ̀ lárúbáwá ní bí around eighties and seventies wọ́n sọ bíbẹ̀ ṣe rí ẹ wá wo bíbẹ̀ ṣe rí sísìn nígbà yẹn wọn ò mọ̀ pé black gold wọn ò mọ̀ pé po rọ̀bí wà ń lu wọn àwọn bàbá wọn máa ń lọ ìsàlẹ̀ òkun wọn ò lọ máa wá piers ìgbì òkun òkòtó òkun ni wọ́n wá tí wọ́n ó tà kí wọ́n tó lè jẹun ebi wà ń bẹ̀ yẹn sà ó sì tún wá jẹ́ aṣálẹ̀ ooru mú òórùn ràn nǹkan ètò hù àfi dábínú wọ́n bá tọrọ akán dábínú bíi mẹ́ta jẹ wọ́n ti yónú wọ́n bá ti rọra mú mi díẹ̀ toró ò pọ̀ níbẹ̀ ní ìsìn omi wà ń bẹ̀ ju nàìjíríà lọ èèyàn romi mu ní ju nàìjíríà òjò sì ń rọ̀ bí kì í sábà rọ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ òjò etí ẹ̀ rọ̀ rárá bí ní weather and change láyé lójò sí ẹ̀ rọ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ odidi ọdún mẹ́wàá òjò lè mọ́ kàn lẹ̀ dáadáa kì o kódà tí wọ́n bá rójò wọn tún lọ ọlọ́run òwúrọ̀ kó má pa omi dùn rí mo ń bẹ̀ ní ìsìn jù bí lọ kí ló fà torí pé wọ́n ń ṣe tọlọ́run sódíé tí wọ́n bá pa tọlọ́run tì ọlọ́run tún wá jẹ́ kí n tó tún dáa jù yín lọ ó dé ṣùgbọ́n yóò wá gbá wọn mú lójijì wó kàn fọ́ ni sórí ẹ̀ ni mò ń ṣàlàyé pẹ̀lú wa ìkàrẹ́ yìí ẹ̀sìn yẹn ká mú dáadáa ẹ máa ń sọ̀rọ̀ professor ní ìsìn ní gbogbo Ondo state lákòókò yìí nígbà tá a bá dárúkọ professor kan tó jọ ọmọ ìlú ìyẹn tá a bá rí àwọn ìlú mi ò dà kọ ogún ó là ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ìṣọmọ ìkàrẹ́ tẹ́ ẹjọ́ máa kókó mi àwọn tí èṣe mùsùlùmí ìlú yín ló kó ìkórìíra ìlú ìsìn yín lẹ́mìí torí ẹ̀sìn wọ́n wá ń lo agbárí nítorí kó yé mi dáadáa ni pé gbà mo kọ́ dé wọn ò mọ̀ pọ́ mọ̀ ìlú yìí ni mí so mo máa ń gbọ́rọ̀ lẹ́nu àwọn tí èṣe mùsùlùmí yẹn Islam ni wọ́n yé tì lára àlúwa o kì í sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ eh, èrò ṣàwà kì í sọ̀rọ̀ dirasa ni ẹ̀gbọ́n yẹn bá jẹ́ scholar wàá ṣe research that is my own conclusion ẹ̀sìn yẹn ni wọ́n yé tì ń bì í ṣùgbọ́n àwọn ọmọ ìlú wọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n bá sọ fún wọn pé ẹ̀sìn wọn ò ní support wọn wọ́n wá lọ lo ẹlẹ́yàmẹ̀yà so táwọn àtàjọ ń jí mùsùlùmí bá dúró ní kàrẹ́ kí ẹ̀sìn yẹn ọlọ́run ní gbogbo wa ọ̀kan ṣoṣo ni wa. so ẹ̀sìn yẹn ló yẹ káwọ̀ ó dì mú tá a bá ṣe mistake lọ fẹ̀sìn yẹn lẹ̀ á wọ́lẹ̀ ju ilẹ̀ fúnra ẹ̀ lọ. ẹ gbà tí mò ń sọ yìí o ṣùgbọ́n bó ṣe rí nìyẹn Ìbàdàn tí wọ́n ń pariwo yìí capital Western Region olótúyẹ capital western state ó tún ní capital Ọ̀yọ́ state ẹ mọ̀ gbà tẹ́sìn ti débàdàn ni gbà táwọn àáfàá cms débàdàn wọ́n ti bá àwọn àáfàá ń bẹ̀ àwọn àlùfáà cms davidindra tí wọ́n sẹ́ndì síbàdàn ó bá àwọn àáfàá àwọn ìjòyè ìbàdàn jẹ́ mùsùlùmí. ẹ rí i pé ìgbésí ayé ibẹ̀ ẹ̀hán so ẹ̀sìn ni gbogbo àwọn ìlú yẹn gbogbo ilẹ̀ haúsá tá à ń sọ ẹ̀sìn ni ebi tí ò bá sẹ́sìn bẹ́ẹ̀ ní tẹ́ ẹgbẹ́ bẹ̀rí náà máa mọ̀ ẹ rí yàtọ̀ níbi tẹ́sìn wà àti ibi tí ò sẹ́sìn nípa ìgbésí ayé rọrùn tẹ́lẹ̀ bá wà bá nígbà kan mi mọ̀ sí o torí mi gbé bẹ̀ mọ́ báyìí tó o bá fẹ́ ra búrẹ́dì ká ní wọ́n sọ pé búrẹ́dì jẹ́ two hundred naira ń sìn yẹn wá ní fifty naira wọ́n ó sì mọ̀ bẹ́ẹ̀ wọ́n ó bọ̀ ọ́ gé sọ́nà mẹ́rin ó wàá mú tiẹ̀ ṣé wọ́n lè ṣe ń bí Eh, wọ́n fẹ́ lè ṣe àgbàdo sí méjì fún yàn kéé ṣe àìní ní kéé ṣe poverty ló bá wọn débẹ̀ o torí wọn bá ń sọ̀rọ̀ àwọn olówó olówó ńlẹ̀ Yorùbá yìí wọ́n kún Ìbàdàn. ẹ tó bá lọ lé oúnjẹ wọn ò jòló yẹn wàrà ìwà ọ̀rá kéékèèké ó rí tó bá lọ bí tí wọ́n ti ń tata ó rí tiẹ̀ ṣà ebi èèpààyàn ń bẹ̀ ó rí ẹ̀ ha pọ̀nmọ́ ó rí gúrùpù tiẹ̀ ó rí ó jẹun ó sì pé nǹkan ní one thousand naira tó bá ní five naira wọn ò ní bínú ni ó jù bá ń lọ torí pé wọ́n mọ̀ òfin ẹ̀sìn pé téèyàn bá fẹ́ ná nǹkan ìsàlẹ̀ lèèyàn ti máa ń ná lóòkè ṣùgbọ́n àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ò mọ̀ pé àwọn àáfàá ló ti kọ́ wọn nígbà yẹn o ká ní wọ́n pé nǹkan one thousand yẹn lè sọ pé five naira kò burú tí ó bá ní ọgbà yẹn ó tún ní ten naira lóòkè ṣùgbọ́n ní one thousand ní nine hundred naira wọn ẹ̀ mọ́ wa ní eight hundred ńkọ́ ìyẹn ò bá ṣẹ̀rí àmú èyí tó bá ṣẹ̀rí àmú ni pé one thousand hundred naira kò gbà one fifty kò gbà three hundred naira wá fà á fà á fà á oní kò gbà òun náà wá padà ní ẹmú nine hundred ẹwà ẹwà ìyẹn ní equilibrium price equilibrium ẹ̀kan sì nìyẹn ẹwà jọ pàdé má kì í ṣe pé kó lọ òkè kó máa bọ̀ ńlẹ̀ no ìwọ ò máa lọ òkè ìwọ tó ń nájà ẹni tó lọjà ò máa wálẹ̀ ẹwà jọ pàdé ní tó ń ṣẹlẹ̀ láwọn ìlú yẹn nìyẹn ká padà síbi tá a ti ń bọ̀ suratul Araf ọlọ́run wa sanastadiriju umin aisulaya alamun a wà gba ibi tí wọn ò mà istidiraj àmọ́ tí wọ́n lọ síbi tí wọn ò mà hmm? ọlọ́wà ni wà umli lahum wà umli lahum máa wá lọ wọn lára subhanallah wà umli lahum wà lọ wọn lára mi ní kánjú jẹ wọn níyà bó ti wulẹ̀ kó má máa lọ lára so inú wọn wà á máa dùn ó máa yọ ṣẹkẹ umli lahum nam. iná kéèdì. ọlọ́run ẹ wá mọ̀ ọ́ dájúdájú kéèdì ètè tèmi ọlọ́run mọ̀ tí inú ó yí pọ̀ ètè mi lágbára ṣùgbọ́n àwọn ọmọ awalam yatafakkaru. awalam yatafakkaru ma bi sahibihim min jinnah pẹ̀lú ògùn ọlọ́yin yan láàmú bá lọ lọ́la tọ́lọ́jọ́ ti lọ díẹ̀ àlàyé tá a ṣe lónìí sọ́márì ẹ̀ eré fi ọ̀rọ̀ wa alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ní pé ìjẹ́ ìlú kan ìmú ìlú kan ń bá wọn nírọ̀rùn iná wọn ìlú wọn já sí rọ̀rùn kò túmọ̀ sí pọ́lọ́run yọ́nú sílùú yẹn ìta fi mọ̀ bóyá látara ìyọ́nú nírọ̀rùn yẹn gbà wá àbí ara ìbínú ọlọ́run ni pé á wo ohun tí a ń ṣe nù ìlú yẹn ṣó wà níbàámu pẹ̀lú tọlọ́run tó bá wà níbàámu pẹ̀lú tọlọ́run a jẹ́ pé ìrọ̀rùn tí wọ́n rí ó wá látara ìyọ́nú ọlọ́run ṣùgbọ́n tí wọ́n ṣe nínú ìlú yẹn tí ò bá bá tọlọ́run ọba mu á mọ̀ pé ìbínú ọlọ́run ni wọ́n fi ń rún mú lọ́wọ́ wọn níjọ́ tọlọ́run ó bá mú wọn báyìí lójijì ni nǹkan ẹlẹ́ẹ̀kejì tá a sọ ó náà ni pé kódà kíyà máa jẹ wá tó bá yẹ pé di òdodo la wà tá a sì ní ẹ̀rí fúnnu Quran àti Sunnah nǹkan yẹn náà ni ká dì mú àdánwò ní látọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ̀ náà ṣe ń fi ìyà dán àwọn tó patọ́ Ọlọ́run ọba tì wò Ọlọ́run ọba ó padà wá ń ṣe dáadáa fún wa gẹ́gẹ́ bí yóò ṣe ṣe dáadáa fáwọn tọ̀hún náà tí wọ́n pa tọ́lọ́run tì tí wọ́n ń jìyà ṣùgbọ́n tó bá ti wá ṣe dáadáa fáwọn yẹn yóò wá jẹ wọ́n níyà kan tí ò ní zírè tí ò go fún wọn mọ́ láéláé ṣùgbọ́n títí wá tóun bá ti wá ṣe dáadáa fún wa ìrètí ògo láàmú nílọ àyàfi tá a bá tún kú olójú ọ̀nà tààrà yìí àwọn empire sí wà tá a lè fi ṣàpèjúwe lórílẹ̀ hmm? irú Roman empire ń sìn owó pátápátá wọn ò tiẹ̀ nírètí báwọn lè kànjọ́ bọ́tẹ́ bá ti empire àtàwọn mùsùlùmí tí wọ́n máa ń pè ní Ottoman empire nínú English dáwọ́lá tó sùmọ̀ níyà ẹ rí i pé hope wà fáwọn torí pé n táwa ń ṣe yẹn a tún ní àjọṣe gbogbo àwọn mùsùlùmí àgbáńláyé ọkàn wá sí wà ń bẹ ṣùgbọ́n àwọn ò ní òkú kankan fún ò ní òkú fún kí ni jẹ́ Roman Empire ṣé Amẹ́ríkà ló fẹ́ wà London àwọn ni àbí Europe àbí bo àbí South America àbí Africa Ọlọ́run kò ṣàánú wa Ọlọ́run kò gbà fún wa dáadáa wa Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ àlékún dáadáa Ọlọ́run kò ṣe fún wa náà lánàá ẹnìkan béèrè béèrè kékeré kan nípa ọ̀rọ̀ fífowó yọ jáka mo kàn fẹ́ ṣàlàyé hadith kan wà tí àwọn èèyàn máa ń sábà lò nípa kí ni kọ́sdù kí ni èròǹgbà jáka zakatul fitri wọ́n ní ìdí ni pé a fẹ́ káwọn aláìní kí wọ́n rọrọ̀ níbi níjọ́ ọdún kí wọ́n má máa tọrọ hadith yẹn bíi láfùsù mẹ́ta ló bá wá tí n bá lọ wo tíra ìrìwá olùgọ́lé fi tàkìríjì àhàdìsì manari sabil di sheikh muhammadu nasiruddin albani tábà lọ wo hadith eight hundred and forty four nínú tíra àwọn tí mo sọ yìí first edition nineteen seventy nine tàbí fourteen ninety nine hijira page two three hundred and thirty two sí three hundred and thirty four èyí maktaba islami tó kọ ẹ rí i pé sheikh ṣàlàyé pọ̀ nípa àdìsí yẹn pé àdìsí tí ò lálàáfíà ni òun náà ni agunuhum ànitọ́lábí fi àdàlìyọ̀hù ìkejì sọ wípé ànitọ́wáàfì àdàlìyọ̀hù ìkẹta ní ànisual ẹ̀rọ wọn lọ́rọ̀ kúò níbi ìmọ̀ tọrọ níjọ́ ọdún àbí bí máa béèrè lọ́wọ́ àwọn èèyàn jọ ọdún ṣé kalbani ṣàlàyé àdìsẹ́ pé dọ̀ìfù èmi sì ti kọ́kọ́ kànú subulu salam ti sheikh sọ̀nàání tó ṣe ṣáríù bulugul maram bulugul maram gangan hafiz ibn hajar asqalani tó ṣe gan sọpá àdìsí náà dọ̀ìfù ni kò lálàáfíà àfáà wa sọ̀nàání nínú jùsù sáání volume two ìwé wọn page two hundred and thirty nine ti maktabatul iman àwọn náà sọ ń bẹ̀ yìí pé hadith yẹn hadith tí ò lálàáfíà ni kórópó ti so ìdí nìyẹn ọ̀rọ̀ táwọn yẹn máa sọ tí wọ́n mọ wọn pé ẹni tó bá fẹ́ wá rọrọ̀ níjọ́ yẹn ṣé tí wọ́n bá fún lóúnjẹ ṣé yóò lówó ń jọun hadith tí wọ́n gbára lé yẹn ọ̀rọ̀ tí ò wọlé rárá ni ẹlẹ́ẹ̀kejì ó ní pé zakatul fitri wọ́n mọ̀ọ́mọ̀ làámọ́lẹ̀ wípé inú oúnjẹ ni ká ti yọ torí hadith ibn Abbas radiyallahu anhuma qala amarona rasulillahi sallallahu alaihi wasallam sallam anu adi zakata ramadan sọ́ọ́n mi tọ́ àmì ẹ̀gbọ́rọ̀ yẹn pé ká yọ zaka ramadan tí wọ́n pè ní zaka tulufitiri sọ́ọ́n múdù mẹ́rin ní jẹ́ sọ́ọ̀kan mi tọ́ àmì nínú oúnjẹ ó máa mọ̀ lámọ́lẹ̀ ni ẹ̀rí pé tọ́ àmù yẹn wá wá ní nàkírọ̀ ṣáà ìhùn alájìnsì yìí yẹn pé èyí yòówù oúnjẹ ani sọgírì wàlẹ kàbí fọmọ eke o àtàgbàlagbà wàlẹ hur àti ọmọlábí wàlẹ mamluk àtẹrù mọ̀rọ̀pẹ́yẹ òfin àgbé àdìsí yẹn ó là á mọ́lẹ̀ pé níbi kíni o níbi oúnjẹ ti àdìsí ta nìyẹn hadith abdullahi bunu ah, abbas akhraja ibn khuzaima bisanadin sahih rògbòye lọ́dọ̀ rẹ̀ náà ó tún gbà wá ó ní sọ́dákọ́tù rọmọdọ́ọ̀nà sáà mẹ́ńtọ̀ àmín máa ń já àbíbúrin kúbílà mílíọ̀nù subhanallah ó ní sọ́dákọ́tù rọmọdọ́ọ̀nà sàkáánú àwẹ̀ táwọn pè ní sọ́dákọ́tù fitiri táwọn bàbá wa ń pè ń jákà múdù mẹ́rin ni o míntọ̀ àmì nínú oúnjẹ mọ́njáàbí búrì kúbìlà mínú wà mọ́njáàbí ṣàír kúbìlà mínú wà mọ́njáàbí tamọ́rin kúbìlà mínú wà mọ́njáàbí solid àwọn oríṣiríṣi oúnjẹ ló ń sọ yẹn o ṣótiyé wà mọ́njáà bí sawik kúbìlà mínú àkọ́rọ́jà ibnu kùsẹ́ imábi sanadin sọ́yìn so tá a bá ń sọ̀rọ̀ kí ẹ gbà kan déédéé sọ o ń tó sọ nìyẹn o míntọ̀ àmì kò sọ pé mínú fòlósì ọ̀ mínú kóní ọ̀ mí máa lé wọ́n mọ̀ mọ̀ lánì mo béèrè lọ́ọ́ ṣe eh, mashura ah, Hassan ní nǹkan bí ọdún bíi mm, yóò ti tó seven years back ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo kọlu ẹ̀ ó ní ó ní zakatu zakat, eh, zakatu zakatani ó ní zaka zaka méjì ni zakatu lè mẹ́lì wọ zakatu tọ́hánì zaka ti dúkìá àti zaka tó ń jẹ ó ní zakatul fitri zakatu to'am zaka fitri ti túnú àwẹ̀ ó ní zaka oúnjẹ ni mo màmá kọlu ẹ̀ mo fóònù ẹ̀ nǹkan náà ọmọ kí ṣe kàlàgbá ni kí lẹ rí sí i ó wá ń ṣàlàyé ó wá tún ń ṣàlàyé lọ́mọ ló ti tó ó ti yé wa ẹ má wulẹ̀ ṣàlàyé mọ́ so torí náà ṣùgbọ́n ìṣòro tá a ní ni kéèyàn máa fọpọlọ wọn ẹ̀sìn káà lóde òní owó làwọn èèyàn kà so fẹ́ nímọ̀ tọ́lọ́run ni ó nímọ̀ tọ́lọ́hún èèyàn nímọ̀ tọ́lọ́hún mo dẹ̀ ti ṣàlàyé àwọn tó lọ ń múra ń dé wọ́n lè owó làwọn fi yọ ta ni wọ́n mọ̀ táwọn fẹ́ yọ fún sọ́mọ ọbẹ̀ níyí àwọn aráàlú ló ṣètò àwọn ẹgbẹ́ wà wọ́n ti mọ ráìsì ni wọ́n máa ń pín wọ́n ti mọ iye ráìsì tó tó ẹnìkan wọ́n à ní èèyàn mélòó ló fẹ́ yọ jáka ẹ̀ tó bá sọ pé èèyàn méjì wọ́n járí sí ti méjì fún wọn gbowó ẹ̀ àwọn ìyẹn ni wọ́n ń pè ní by proxy bìlì wàkàlà wọ́n wá lọ fowó yẹn ra ìrẹsì yẹn padà wọ́n wá lọ pín fáwọn aláìní ìlú wọn kì í ṣe pé wọ́n fẹ́ lọ pín owó yẹn fáwọn èèyàn ní tí wọ́n ń ṣe nìyẹn káàkiri ní Saudi so ìwọ tó lọ múra tó dé tó ní à ah, kódà ní mọ́ta owó ni wọ́n fi yọ aláìní kò yí ọ ní jọ béèrè lọ́wọ́ àwọn àfa wọn torí tó bá wà ní haram gbogbo èèyàn ló mọ̀ pé wọ́n máa ń ṣe lecture ń bẹ̀ ṣùgbọ́n téèyàn ò bá gbọ́ la anyway wọ́n tún ṣe tó ní English náà wọ́n fóònù síbẹ̀ kó lè fi English béèrè lọ́wọ́ wọn ó ṣàlàyé àwọn àfa ń bẹ̀bẹ̀ ẹlòmíì èrí yun o ọ̀tọ̀ ni tí ó máa wò káàkiri iná mọ́kà ni ó máa wò kò ní rí gbogbo ibi tí wọ́n kọ fóònù sí pé tẹ bá nídìí ìbéèrè ẹ béèrè lọ́wọ́ àwọn àfa àti oníngílíṣì wà ń bẹ̀ oríṣiríṣi èdè kódà àwọn ọmọ Yorùbá wà ń bẹ̀ kí ni mo sọ yìí eré àbí tí wọ́n tún kọ́ àwọn ọmọ Yorùbá sí tó tún fi Yorùbá béèrè lọ wọn tí wọ́n jọ ọmọ tí wá ń bí tí wọ́n ń ké wọ́n ṣàlàyé fún ọ kódà mo ráwọn tí mo mọ̀ rí inú wọn dáadáa wọ́n tún sọ fún yín téèyàn ò bá gbọ́ lárúbáwá àwọn èdè ìlú yín ń kálukú haúsá wà ń bẹ bọ́mí èdè bíi ti gbò mí mọ̀ yẹn bọ́mí mọ̀ pé yóò wà tí wọ́n àfa àwọn yíbo pọ̀ ń bẹ dáadáa tí wọ́n lọ jámíà ìsìlámíyà bó ṣe rí nìyẹn sọ ọlọ́run kó fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ o dáadáa wa lọ́mọ èdè ó bàjẹ́ àlékún dáadáa lọ́run lọ́run kó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa àwọn àwo láàfù mùsùlùmí nìkan la lè yọ jákà fún un mùsùlùmí aláìní a lè fún ẹni tí náà mùsùlùmí o eléyìí kì í ṣe zakatu làmúhàlì ò kì í ṣe zakawo tó o ta lè fún wọn aláfàkúlùgbò pé ẹni tí a fẹ́ dọ́gbọ́n fà islam rárá o eléyìí mùsùlùmí tó jẹ́ aláìní nìkan la lè yọ jáka fún tó o bá dẹ̀ mọ aláìní tó fún lọ fún ìmáàmù mọ́ṣáláṣí yín ó dá wọn mọ̀ àwọn òpin fáwọn tó ní ìdí ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá mẹ́nìkan tó mọ̀ kó ní ìdí mo jẹ́ mi lọ ní àmúngun káàmú kọ́lé ọ́fíà ò ní kéèyàn mọ́ gbajáka ẹlòmíì kò sí kọ́bọ̀ lápò bó ṣe wáyé o àwọn aṣọ tó ti rà sílé ní wọ̀ o so èèyàn lè súnmọ́ ìmọ̀mù lè mọ̀ pé kò sí nǹkan agbóúnjẹ fún so kò sáburú ń bẹ̀ o tẹ́lẹ̀mí ẹlòmíì máa sunkún àìrùn ah, tó yẹ kó òun fọ́gọ́rùn-ún èèyàn ó dúpẹ́ tẹ̀mí ó dúpẹ́ tẹ̀mí ọlọ́run wa salamu alaykum wàláì ó bẹ̀rẹ̀ látàlẹ́ ìlọ ìyá ó jọ méjì jọ mẹ́ta táwẹ̀ bá fẹ́ parí a tún lè bẹ̀rẹ̀ látàlẹ́ ìlọ ọ̀la ọ̀túnla títí di àárọ̀ ọjọ́ nǹkan tó lọ yìí di ṣùgbọ́n tá a bẹ́ẹ̀ lọ yìí di darí sọdakọ́tù mina sọdakọ́tù ó kàn tọrẹ ni o torí pé ànábì ní sallallahu alaihi ká yọ jákà yẹn kó jẹ́ àfọ̀mọ́ fún àwa tá a gbà àwẹ̀ kó sì jẹ́ oúnjẹ fún àwọn aláìní wallahu a'lam. àti àwa níbi èmi ah. ni o. ẹ jẹ́ wọ́n béèrè. one two. àwọn oníbèrè lè wáyé pé kí ni ẹ̀rí tí ó wà fún ìgbà tó wá fẹ́ sí òkú. náà wọ́n ní kí ni ẹ̀rí tó wà nígbà tó wá fẹ́ sí òkú. àgẹ́gẹ́ ah, tó ní bèrè ti dè é. ipe ìgbà tó bá kí pé òkú sínú ìsàn pé àwọn àfáàkọ́ máa ń di ẹ̀pẹ̀ kan sẹ́gbẹ́ kan wá da orí sí tó wọ́n wá rá. ó yé mi mọ́wùlẹ̀ dálẹ̀. wọ́n wá jù síbi orí rẹ̀ dé. èyí tí wọ́n mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ èyí tí wọ́n máa ń bu omi tí wọ́n máa ń mọ ìpẹ̀ yẹn tó bá pé lẹ́yìn tí wọ́n ti fi pákó sórí ẹ̀ bá ṣe ń ṣe ńlẹ̀ wá ń bí wọ́n máa fi ń dí àwọn ihò yẹn ni ṣe pé ìyẹ̀pẹ̀ tí ó lómi inú kò lè kò lè rún wọ́n á fi dí gbogbo ihò ibi pákó yẹn sódà tí wọ́n bá ń da yẹ̀pẹ̀ sórí ẹ̀ yẹ̀pẹ̀ yẹn ò ní kan òkú yẹn lára ṣùgbọ́n èyí tí wọ́n ń ka nǹkan sí wúrúwúrú yẹn àdìs tó wá lórí àdìs yẹn ò lálàáfíà kí ni wọ́n máa ń kà sí ganan nínú àkọlàkọ náà kò yẹn ò lálàáfíà wọ́n ó fi kan sórí ẹ̀ pé àwọn kan ní kùrìsì ní ààrẹ yẹn ò lálàáfíà ṣùgbọ́n á pé wọ́n kàn mọ yẹ̀pẹ̀ yẹn wọ́n fomi po wọ́n fi dí àwọn ihò yẹn kí yẹ̀pẹ̀ mọ́ bá dà sókùlà lábàs yẹn ò burú dẹ́yìn koríko tí wọ́n máa kó sí kò lẹ́rìí inú o tó lẹ́rìí omi ẹja koríko yẹn ó pọ̀ rárá àyàfi tó yẹ pé wọ́n kàn fẹ́ fi kókò yẹn dìbì àwọn ihò yẹn sódà tí wọ́n bá ń kó yẹ̀pẹ̀ yẹn lé kó lè dì ìyẹn ò burú ṣùgbọ́n ká mọ̀ kókòókò sí pẹ̀lú èròǹgbà tàbí àdìsán kan gbéra kókò yẹn ni tó fẹ́ ṣe fókù kò sí o hadith kan wá tànà bíi já kókò kan tó fi sórí sàárè kéèsì yẹn ọ̀tọ̀ okù bá ti pé wọ́n fẹ́ sin òkú o tí wọ́n bá ń sin òkú ànábì èkó sí o gbogbo ti yé ó dẹ̀ ní tánàbì sọ ń pa yẹn ṣùgbọ́n ọlọ́run ṣàánú wa wà láàrẹ̀ táwọn èèyàn bá débi ìsàgbé dídán wọn gbọ́dọ̀ kó ewé tó pọ̀ wọn gbọ́dọ̀ pọ̀ wọn lè máa fa wàhálà lé lórí pé wọn lọ máa àwọn tí wọn máa ń fa wàhálà yẹn wọn èé so ní mímọ́ wọn èé sáfà àwọn tó jẹ àfa wọn ò ní jẹ wọn ó kò kéwò náà náà ìbéèrè oníbèrè pé wọ́n ní ẹni tí ó mu ọtí nígbà tí àwọn ẹni fi tó máa fẹ́ bẹ̀rẹ̀ bíi mẹ́ta àti ọdún mẹ́rin tó fi máa bẹ̀rẹ̀ wọ́n ní àwọn ẹ̀dẹ̀ máa ń gbọ́ pé ẹni tó bá mu ọtí ó tẹ̀ ní ogójì ọjọ́ wọ́n tó yẹ iṣẹ́ rẹ̀ wò wọ́n á gbọ́ àwọn ẹni tó wá mu ọtí nígbà tí àwọn. iṣẹ́ rẹ̀ kọ́ ọ̀hún ìrun rẹ̀ ni wọ́n sọ ọ̀hún bàdà ń tí wọ́n bá ló dẹ̀yìn ogójì ọjọ́ kí wọ́n tó gba ìbádà stafla ìbádà rẹ̀ ìyẹn ò túmọ̀ sí pé kó má gbààwẹ̀ o kò sì túmọ̀ sí pé kó má kírun torí tó bá filẹ̀ sọ̀rọ̀ kàfíràn ó di kẹfìrí nù so kò gbọ́dọ̀ má ṣe ìyẹn ni ó jẹ́ kó ń tọ́ mọ̀ pé kí wá láǹfààní ọtí tóun mu tóun kàn ń ṣiṣẹ́ láì ní gbalada tóun bá sì ti fi iṣẹ́ ilẹ̀ òun tún ti kúrò ní Islam pátápátá ìwọ tó wá mutí lójoojúmọ́ títí tó fi kú kí ló bá lọ́dọ̀ ọlọ́run ìlànà bí fi sọ pé ẹni tó bá mu ọtí tí kò mú ní àmúyó tó bá dijọ́ gbèdé alkiyama ọlọ́run kò ní mu nínú ọtí ìtàlìjẹ́ náà tó bá mú lámúyó ó ti di ẹ̀tọ́ fọ́lọ́run kó fún mu nínú wọ̀núwọ̀jẹ̀ ìtútú tí ń jáde lábẹ́ àwọn obìnrin onízìnà nínú ọ̀nà táwọn ará anú náà tún máa pariwo pé kí ní rùn yìí yóò mú ń bẹ̀ níjọ́ gbèǹde so kọ́lọ́hún sànù wà náà ẹ lọ́wọ́ kìtàbù kàbáyìrì ṣùgbọ́n èyí tó dáa kákà ní èyí tí wọ́n ṣe tàkìrìjì àwọn àdìsẹ̀ tábìmọ̀ èyí tó sọ yìí náà. ìbéèrè kẹta tí wà ní wọ́n ń ṣọ́lẹ̀ tó tó mùsùlùmí kó lọ́ máa ṣàdúrà fún kéfì ah, kí mùsùlùmí lọ́ máa ṣàdúrà fún mi gbọ́ yé ṣùgbọ́n a lè lọ kí kèfèrí ká sì ṣàdúrà fún dáadáa kò sí tó burú ń bẹ̀ wàlà sí àmọ́ pàápàá jùlọ ká máa fàdúrà ìdáyà fún mọ́mọ́ wà lájìgà ní tó bá ń ṣe program táwọn ọ̀nà sọ̀rọ̀ sponsor ní yóò ní nuru ìdáyà istikọ́ọ̀mà aliyekin kọ́lọ́mù bá ní fún yín mo ní jẹ́ yìí children yóò ṣe sọ nìyẹn tẹ́ bá ń gbọ́ so torí náà a lè ṣàdúrà fún wọn pàápàá jùlọ àdúrà ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́run kò sí tó burú mbẹ̀ wallahu alam ṣùgbọ́n bóyá tẹ́yìn wá gbọ́ jẹ́ ń sọ nínú ṣe sí kan mò ń bọ̀ mò ń bọ̀ sà àwọn àbá kan wà àwọn kèfèrí gangan ni wọ́n dẹ̀bì tí àyà sọ́dọ̀ wọn wọ́n máa sa tíà fún wọn òṣèlú lóde ẹni mùsùlùmí kan fẹ́ jẹ gómìnà ẹni tí èṣe mùsùlùmí náà fẹ́ jẹ mùsùlùmí òun yóò wá lọ jókòó ti nàṣàrà tí ó máa bá a sa tíà sí mùsùlùmí kó máa jẹ torí pé nàṣàrà fún ní five million tàbó fún one million ṣùgbọ́n mùsùlùmí ẹ̀tọ́ wá ní wá ní kíní a ní ẹni tó fún olówó mọ́ o àwọn mùsùlùmí tí ò dá ò fún yàn ní nǹkan kan só ní ni ò fún ọ ẹni tó ń lọ sí àdúrà fún yìí ó ti joyè ó ti lọ rẹ́pù ó ti lọ sẹ́nẹ̀tì ó ti lọ oríṣiríṣi ó mọ iye owó tó ti ní mùsùlùmí eléyìí ṣèfẹ́ ṣẹ̀fẹ́ dìde tẹ́ ẹ bá pawọ́pọ̀ mọ́ òun náà ṣé kò ní padà ní wá ní kó fún ọ ní irú tẹ́ni tó ti ní bílíọ̀nù ẹrú lábẹ́ ẹni tó yẹ kóhùn ó dúró lé lórí ìyẹn wá pọ̀ o lọ́dọ̀ àwọn àfáà téèyàn bá ṣọ́ra ọmọ ń gbéyàn dípò kúfùrù torí pé tó bá débì kan yóò dìbì àkídà tó jẹ́ pé èyàn ò wá máa ṣe muwalat èyàn ò máa nífẹ̀ẹ́ wọn èyàn ò sì máa ṣe ìrànlọ́wọ́ fún wọn lórí àwọn mùsùlùmí nítorí téèyàn ó jẹ èyàn bá di kèfèrí téèyàn bá ṣọ́ra ẹ̀ wallahu alam Naam. Salaamu aleykum. Aleykum salaam. Ẹ̀jọ̀ ṣé ìgbàláyé wà kí a lọ ṣe ìsìkáwò láwọn ìlú míì irú àwọn àwọn fáànù sí Ìbàdàn. Ok, ǹjẹ́ ó tọ́ kéèyàn kúrò ní kàrẹ́ lọ ṣe itikaf ní Ọ̀wọ̀ kò tọ́. Gbogbo ohun tó bá ti jẹ mọ́ ìrìn àjò èèyàn gbọ́dọ̀ lọ ṣe fún èèyàn gbọ́dọ̀ ṣe ìrìn àjò láti ṣe itikaf. Àyàfi mọ́ṣáláṣí mẹ́ta, mọ́ṣáláṣí haram ní Mẹ́kà ti Madina àti ti Jerusalem ó tán ṣùgbọ́n torí pé ànábì ní látú ṣàdùrì hàl ìlà ìlà masajidi salasa ẹnikẹ́ni ò gbọ́dọ̀ di gbádàgbọ̀n kó n fẹ́ lọ jọ́sìn mọ́ṣáláṣí kan òun fẹ́ rìnrìn àjò irú mọ́ṣáláṣí Ìlọrin sìn kí níbẹ̀ mo fẹ́ ṣe é ti káàfù lọ́dún kò bá ṣẹ̀rí àwọn tìlú wa ẹni màá ti ṣe àyàfà mọ́ṣáláṣí mẹ́ta yẹn wallahu ta'ala a'lamu naam aleykum salaam. ẹgbẹ́ tó ń sakat ẹni tó ń yọ zaka irú zaka wo ń bẹ ṣé zaka tó lè fitiri ok sótún lè gbà wẹ tó bá yẹ kó ti yọ ìgbà tó yọ tán ló bá tún dẹni tí ò rí tí ó jẹ ń jọ mọ àwọn tó lè gbà o ipò ẹ̀ tún ti yí padà nìyẹn kìí ṣe pé bí ń ṣe pàṣípààrọ̀ ẹ mọ tì mí gbọ́ o fún àpẹẹrẹ ọ̀làǹsìn èèyàn ní èèyàn dẹ̀ ti yọ zaka tó lè fitiri ẹ̀ ìgbà tí ó dọ̀la tún lára àwọn ìyàwó àbúrò ẹ̀gbọ́n dé ẹ̀gbọ́n èèyàn dé gbogbo wọn dé kò sí táwọn oúnjẹ ní wọn bá kó gbogbo oúnjẹ léjọ lọ háù ìwọ gan wa lanu sátẹ́gùn tí zakati fitiri bá dé èèyàn tún lẹ́tọ̀ọ́ sí ò dẹ̀ lówó tó lè fi ra oúnjẹ wallahu alam. aleykum salaam. ẹjọ ìbéèrè kan wá sí ọ̀dọ̀ mi lé ní mo ti sọ fún ọ pé ní ìmọ̀ ìsìn pé màá pè lọ. sáà fáànì wọ ni jẹ́ mi ń béèrè ok àfà ni ọ wọ́n ti sọnù mùsùlùmí gbọ́ ibi tí èèyàn bá ti wà tó yẹ pé wọ́n lo onímọ̀ jù ń bẹ̀ yẹn wọ́n náà làáfà bẹ̀ yẹn má sọ̀rọ̀ lọ. àwọn àwọn obìnrin tó wá sí ọ̀dọ̀ mi wọ́n ní tóbi bá ń ṣe nǹkan oṣù nígbà àwọn kò ní kéwò ṣùgbọ́n wọ́n ní fún àpẹẹrẹ àwọn máa ń fi ọjọ́ márùn-ún ṣe nǹkan oṣù àwọn wá rí nǹkan fẹ́ lọ́jọ́ kan ọjọ́ kejì àwọn orí ọjọ́ kẹta àwọn orí wọ́n ṣàwọn lè bẹ̀rẹ̀ jọ àwọn máa ńjọ́ tí wọ́n ní kó sọ́tò bàìdọ̀ kíní kan wà táwọn obìnrin fi máa ń mọ̀ pé nǹkan oṣù wọn parí wọ́n ní funfun kan ń tẹ̀lé ẹni tó bá ti rí o ti mọ̀ pé nǹkan oṣù tán nìyẹn wọ́n lẹ́ni tí ò bá mọ ń tá a sọ yìí yóò mú òwú funfun yóò ti bọ abẹ́ rẹ̀ àwọn dókítà ò ní láìkẹ̀ torí wọ́n ní wà contaminated wọ́n á lo sterilized one torí pé ẹ̀yin náà máa ti glove bọ́wọ́ tẹ̀ mọ́ tọ́ ọba bí obìnrin so yóò ti bọ tó bá ti dìbò yóò wá wò tí kò bá sí stain blood stain kankan bẹ́ẹ̀ tó bá funfun ajẹ́ kó ti parí menstruation nìyẹn yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọsìn lẹ́sẹ̀kẹsẹ̀ mo rò pé ti yẹ wa wallahu alam. aleykum salaam. ẹ̀yọ́ kí ni ìdájọ́ ọmọ tí o ti pé ọmọ ọdún mẹ́wàá kò wá kí òun bàbá rẹ̀ wá náà ó wá ń sọ fún bàbá rẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni bàbá òun tó yẹ pé àwọn sọ̀rọ̀ lọ́dọ̀ àṣàlá sọ yẹ pé tó bá ti pé ọmọ ọdún mẹ́wàá nìkan tó na àwọn. ìdájọ́ ẹ̀ ni pé ó tún yẹ kọ́mọ yẹn jìyà sí i ó fi hàn pé listen láwù tẹ̀mù yìí ẹ dákun ẹ fi etí sọ̀rọ̀ yìí dáadáa o wà á dàyà ni dáríkalì wà lá sọ̀rọ̀ mùmọ̀ yìí zàn ọmọ yẹn ó ti ní táwọn afọ́húnṣẹ́ rí à ń pè ní tẹ̀mù yìí. èèyàn lè mọ́ ti bàlágà kí wọ́n sọ pé iṣẹ́ ẹ̀sìn dọ̀ràn èèyàn fún torí pé ó ti mọ̀ tún yàtọ̀ sósì in tó fi ń sọ̀rọ̀ yóò fi hàn pé ó ti ní làákàyè ìyẹn gan ló yẹ kó tún fi jìyà sí so bó ti rí nìyẹn wallahu alam naam. ẹni tí ó fẹ́ ó fẹ́ ṣíwọ̀n so ó wá. ó fẹ́ ṣe kí ni. ó fẹ́ ṣíwọ̀n ó fẹ́ o ok ó yá. Oh, yeah. ok oyi ajáre sọ̀rọ̀. tó bá ti lọ ṣe yẹn oúnjẹ tó máa jẹ ó máa jẹ tó yá sí pé kó tó di pé ó kí wọn kò tí ní kí wọn rú àwọn abẹ́rẹ́ ìṣirò yẹn títí fá tí wọn rú bò ó fi bọ́ ọmọ lọ́wọ́ wọn yẹ pé torí pé òǹkọ́ tá a ń sọ̀rọ̀ rẹ̀ sẹ́lá ń sọ yẹ pé tó ń bá tí ọba fẹ́ jẹun tí wọ́n bá gbé pọ̀ mọ̀ pé kí wọn kọ́kọ́ jẹun kí wọn tí kó tó lọ ṣe kí wọn kó tó lọ kí wọn bẹ́ẹ̀ ọmọ Yorùbá sì ni ọtí Yorùbá ó dùn lẹ́nu rẹ̀ báyìí náà ọlọ́run sànù wa kúkú máa sọ̀kà rẹ káwọn pé yẹn ló gbọ́ <laughs> ẹ gbọ́ ẹni yẹn ó ṣàìmọ̀ kan sídìí mímọ̀ gbogbo nǹkan ló ní súnà ní tó sọ yẹn ìṣáì ni wọ́n sọ kì í ṣe mọ́gírì àwọn àfáà ní alẹ́ àṣà kọ́bílà lè ìṣà kì í ṣèrò mọ́gírì ṣó ti yọ ṣó ti gbọ́ àfáà súnà tá a bá ní ìṣínú ni pé ànábì kọ́kọ́ máa ń fi támúrù dábínú yẹn máa fi ṣínú àwọn abáàní tí ò bá rí támúrù ó lè lè so míì tí ò bá rí so míì kó lomi yóò wá kí wọ́n gírìbì tí wọ́n bá tó wá kí wọ́n gírìbì tán ìgbà yẹn ni wọ́n tó wá lọ jẹun só ti yé wa ẹni yẹn ó ṣe àṣìgbọ́ ó sì ṣàìmọ̀ kan sí di mímọ̀ ní tó ń ṣe yẹn ṣe súnà wàláhàlám. sọ́ni kọ́ńtò lọ́wọ́. aleykum salaam. sọ́ni náà kò nípa abala jákà ẹni ká máa fún ẹni ká fún aláìní ṣáàdì fún àwọn tó àwọn mẹ́gàsì wọ̀nyí. ké ẹgbọ́n ẹgbọ́n ẹni tí ò bá mọ àwọn tó lè fún kó lọ fún ìmáàmù ẹ̀ ìmáàmù máa mọ àwọn tó ń máa fún ṣùgbọ́n àwọn tó ń tọrọ bárà lẹ́gbẹ̀ẹ́ títí ẹ mọ̀ fún wọn ní jákà rárá o àwọn tí wọ́n sọ di iṣẹ́ bárà sáré nítorí ọlọ́run kìnnìkan ẹ gbọ́dọ̀ ẹ mọ̀ fún wọn ní jákà rárá o mo rò pé ti yé àwọn yẹn ti sọ báárà díṣẹ́ ẹlẹ́ṣẹ̀ gan ni wọ́n so àwọn tẹ́ ń fún làwọn tẹ́ mọ̀ kó wà nílé tí wọn ò sọ wọn ò sọ máa tọrọ díṣẹ́ àwọn yẹn la máa fún o torí àwọn míì máa ń ṣe mistake wọn lọ máa gbé fún báárà lójú títì o yọ jákà o wọlọ́ àlẹ́ torí pé ojúṣe wa gangan ni ká tọ́jú òbí yẹn tẹ́lẹ̀ wọlọ́ àlẹ́ alaikum salaam bí àwọn oúnjẹ gbọrọ tó gùn irú búrẹ́dì kan wà tí wọ́n máa ń ṣe gbọrọ báyìí wọ́n máa ń gùn èèyàn lè jẹ dáadáa iṣu. ẹjọ́ question yẹn kò ṣeé sáré dáhùn ní tó ń béèrè ni pé oúnjẹ yìí tí wọ́n gbé wá fún ìdáná ṣá lè jẹ èyí sọ̀rọ̀ tí màá sáré dáhùn ó lọ́rọ̀ nínú mo rò bó ti yé ah, wallahu ta'ala alam.